وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àlékún ìtì ọlọ́ọ̀ba lórí àjẹjẹ tọlọ́ọ̀ba àti àdúrà ọlọ́ọ̀ba fún Ànábì sallallahu alaihi wasallam àti àwọn alẹ́gbẹ̀bí sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà sallallahu alaihi wasallam àti gbogbo olùjọ́sìn fún ọlọ́ọ̀bá pẹ̀lú ìlànàbí sallallahu alaihi wasallam hatta taquma as-sa'ah ní kí ìjọba ìyára أسأل الله تعالى أن يجعلنا tí ọlọ́wọ́ bá ní kẹ́lá yọ́nú sí ẹ̀lá ìlànà ìlànà náà. Nígbà mo sí nǹkan tí wọ́n ní kí àdìjọ pé yẹ̀wò. Àti pé ọlọ́wọ́ bá ní kẹ́lá pé ọ̀rẹ́ kír ìnáfà ẹ̀sẹ̀ ìgbék. Ọlọ́wọ́ bá ní àrẹ́ ìsọ̀rọ̀ máa tẹ́lá nígbà tí wà tí ọmọ ọmọ sí láǹfààní nígbà tí ọmọ wúlò fún nínú àwọn àkókò tí wà tí wọ́n wúlò fún ẹ̀dá àti wà ní ìtàbà mọ́ wúlò fún wa ó lẹ́ nínú àwọn àkókò ìtọ̀lọ́ báyìí ta kójọ papọ̀ láti gbé mú ìwé tọ́wọ́ bà ní bẹ́ẹ̀ sí fún wa àwọn àkókò yìí àṣàkàmọ́ yẹ àwọn àkójọ ọkàn wa mọ́ sọ̀kan àwọn mùsùlùmí àmọ́ ń jọ́kẹ̀ láti ilé tó ti tí a bá pè wá sí ordinary tá a bá pè wá sí ìṣòro pẹ̀lú ní àwọn ojú tó wà ní ìjòkó ìkọ́ lábẹ́rí torí táwọn wò ní bí a wà sí àwọn sàrábà lóko a ẹni wọn bá wà wí àwọn sàrábà lóko wọn náà ti wá sí bẹ́ẹ̀ so a máa discriminate nípa ẹ̀ ṣùgbọ́n títà ààrin ìdíjọ́ ìlàwà ní gbogbo aláwọ̀pẹ́ àjọ́jọ́ ìgbàgbọ́ ní ìgbàgbọ́ wà ní àjọ. Nítorí àwọn abẹ́nugbà bẹ́ẹ̀ láti tó pàṣẹ àwọn méjì across sọ́dẹ̀ ọ̀kan wa. Bọ́yá lọ́wọ́ máa ní kọ́kọ́ pé káàrí èyí tí ó ti dára pa káàrí bí mo bẹ̀. Abẹ́lọ́wọ́ máa ní kẹ́rẹ́ ìta máa sọ fún ọ̀rọ̀ náà. Bọ́lọ̀ bá ní kẹ́rẹ́ mú ní kó ṣe ẹ̀kọ́ àbẹ́lọ́wọ́ akọ́lọ̀ kọ́kọ́ ṣe ní sábà bẹ̀rẹ̀ burú ní ẹ̀kọ̀ọ̀kan wa lórí ọmọ sí ní ṣókí ẹ̀rí aburú ní wa lórí ní ìgbà kìí àrọ̀ àbẹ́lọ́wọ́ àríkẹ́ akọ́lọ̀ kò sí ní ìgbàlù ṣàṣàlẹ́tì wa àìjòkó tí a jókòó ìlànà náà ó dà ní ìjòkó ìwádúpẹ́ orí tọ́lọ̀ ọba àríkẹ́ ti pé ọ̀nà ọba ìyá orí tó ga jù orí jíjọba ilé jẹ kò sí ọba ayé bí àìjòkó orí tí a bá ti yọwọ́ orí ẹ̀sìn kó bẹ́ẹ̀ títí orí Islam ọlọ́wà àríkásí ẹ̀ lóṣù lẹ́yìn orí ọlọ́wà àríkásí ẹ̀ lóṣù ní orí tó kókà jù orí ọlọ́wà àríkásí fún ẹ̀ ọlọ́ nítorí pé ọmọ yìí ààrẹ ìbáyìí ó dàbí wọ́n bá fún ẹ̀ lórí ìlú gbogbo ìdí ẹ̀mí wọ́n fún ẹ̀ ní gbogbo lọ́rí bó ṣe tóbi tó ìpín ìlú gbogbo lọ́rí ẹ́tẹ́jì tí ẹ ló jẹ́ ọlọ́wà yọ̀dà rẹ̀ fún dúkìá rẹ̀ dákòóso tó ìdí ẹ̀mí ọkàn ẹ̀kọ́ ọmọ yìí ààrẹ ti gbogbo oríṣiríṣi àwọn dúkìá yìí ààrẹ ti wú ẹ̀mí ọkàn

pé ọlọ́ọ̀bà àríkẹ́ látà lẹ́ta ọlọ́ọ̀bá gbọ́lá fún láàrin àwọn oṣù tí ọlọ́ọ̀bà àríkẹ́ ládá kò sí irú ẹ̀ nínú àwọn oṣù mọ́kànlá yòókù àkọ́ sí irú ẹ̀ kò sí irú ọ̀nàbọ̀ nínú àwọn oṣù mọ́kànlá yòókù nínú oṣù yìí ọlọ́ọ̀bà àríkẹ́ láwá yọ̀ǹda orí ńlá láì orí ọmọ fún wa àdúgbò ọlọ́ọ̀bà ń lórí. a ìsìláàmù ẹ̀sìn kọ́ni púpọ̀ ọlọ́ọ̀ni ìgbà tí mo wo débi ilé kan orí mi sì wù púpọ̀ àti irú àwọn àyè tí wọ́n ti ń ṣe nípa báyìí lónìí àgbóhùn máa ṣe gbogbo nǹkan pẹ̀lú ẹ̀kọ́ àwọn alóòrùn náà ní òtúmọ̀ sí pé kí a bá fi ìdòdó gbọ́ ọ̀rọ̀ àríkàlá fi sórí ọmọ fún akọ́kọ́ sí kámọ́bìnà ẹnu mọ́ ni pé ìta àbàjẹ táàmù ákàrà lọ lára díẹ̀ láti sòrò fi wọlé àrẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ púpọ̀ ní ìgbà ìjẹ́ tó ti bá ti ṣerú tó ti bá ń dúpẹ́ fọ́lọ́ ọba àgbọ̀dọ̀ yí ẹni tó bí báyìí tí ìbá ṣe ní tọ́wọ́ ọba ìgbà bá yọ̀ǹda àwẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ bá wọ́n wá ní pé bá ń dorí wọ́n wá bá bẹ̀rẹ̀ bọ́ta kọ́kọ́ sẹ́nu gbọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n àbọ̀wà kí bẹ́ẹ̀ kó ní pẹ́lú lórí ẹ̀rọ kó ní ọjọ́ náà lọ́rọ́ ní tó ẹ̀yẹ náà rẹ̀ jù ní. ṣẹ̀tọ́ lọ́wọ́ ọba ní yọ́rọ̀ fún ẹ̀dá fún ìyà báyìí àgbogbo èdè ni ó rí pé alágídí ọkà olùgbọ́ ìgbà sí ìpọ̀ lọ́wọ́ ní ẹ̀dá ìjẹ́. Abẹ́lé ìbáyìí, abìmọ̀ lílo orin tọ́lọ̀ ọba ìgbà sí ìpọ̀ lórí ẹ̀kọ́ ìsìláàmù ìwádọ̀ náà. Eléyìí tí wọ́n ní ká gbé yẹ̀wò, orí ẹ̀dẹ̀ àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ọmọ bíbí nínú Islam àti àwọn ojúṣe òbí lórí ọmọ gbámiládọ́lọ́ eléyìí báyìí mú mi yí nǹkan yẹ síbi tó jẹ́ sí wípé torí pé nínú abala ojúṣe òbí sọ́mọ eléyìí báyìí ó pàtàkì kan nítorí àwùjọ tá a bá ara nítorí àdúgbò tá a wà yìí ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ elétò ó lè máa lọ sí ibi pé kí àwọn títorí ẹgbẹ́ tó o ó lè ní báyìí ṣùgbọ́n èdè rí pé kò ní ta káwọn sínú àdúgbò bá wà yìí ká fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ọmọ ìjẹ́ sí ilé ìtò fẹ́ sàlàyé lásọ̀ jọba kí wọ́n fẹ́ sàlàyé jọba ó ní wípé ojúṣe òbí sórí ọmọ ìjẹ́ ilé táà ń ṣe ìsọ́wà bẹ̀. Ṣẹ̀gbẹ́ báyìí ti àbímọ. Lọ́jọ́ keje, olùkó ni lọ́jọ́ keje ọjọ́ tá a bímọ. Àbí? Ẹgbẹ́ bó ṣe wà lọ́sùn náà lórí sọ̀lọ̀ wà sọ́là. Ìjọba ń bẹ̀ ká máa ta tẹ́ẹ̀tì ká máa tọ̀ ká pe àwọn àjọ báyìí ká máa ṣe ká máa ro àmàlà ká máa ro sẹ̀kó ká máa ṣe ráìsì. Àbọ̀lọ̀ wò ti ẹ̀rọ wa. Àbọ̀wà ní ojúṣe òbí tó ti lè fi kíkọ́ fọ́lọ̀ wa. Ètò yẹ kí n yà síbí òun ni wípé kò ní nítumọ̀ ìjókòó tá a jókòó lẹ́yìn nígbà tá a bá ní establish tá a bá lè fi rẹ̀ lọ ẹgbẹ́ nínú Islam Islam fún wa láti nígbà láyé láti ṣe òkú báyìí tó bá rí àwọn kan láwùjọ wa ní báyìí ilé pé lẹ́gbẹ̀ẹ́ lè kàn ṣe wọ́n bá ipa gidi ètò ìlà àtijọ́ kó Islam sọ àwàlálá orí dàbí orí bẹ́ẹ̀ wàlọ́ orí bẹ́ẹ̀ pé bàbá wà ládùúgbò yìí náà ní wọ́n ti lọ alhamdulillah wọ́n lọ́wọ́ bá ti lé wọn lọ àkànlọ nìkan kọ́ ni ó pàtàkì bí kò ṣe pẹ́pẹ́ yí padà torí pé ibi tó bá lọ náà tó bá yí padà wọ́n lọ mọ̀ dá wàhálà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lọ mọ̀ tẹ̀sí rúbẹ̀ ìtọ́nà ọba òòrùn kó kọpẹ́ báwọn rẹ̀ lórí wọ́n mọ̀ báwọn rẹ̀ lórí ìtọ́nà ọba rẹ̀ kẹ́lá báwọn rẹ̀ nígbà láyé láti ṣe òun wọ́n mọ̀ hánà báwọn rẹ̀ tó bá rí sí. a mo rí pé ìdòkó yóò ní nítumọ̀ nígbà tá a bá jókòó lẹ́bí ìtawá túká tẹ́lẹ̀ ká wá dé tó ní tó ní gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ bèrè kọ́lẹ̀ ti jáde kó lè sá tẹ̀gbá rẹ̀ yóò gbé à táà ló bá ṣe nǹkan gidi àwọn yóò fẹ́ àgbà àgbà ti dára lọ́mọ tó láti lọ́mọ tó láti dèbè pẹ̀lú dáadé yìí tá a bá wálé ẹta míìsì ní báyìí nígbà kàtà ń ṣe ẹ̀ kẹtọ́ wà nú ẹ̀ ajẹ́ pé ìjókòó wa yóò déjò nígbà tá a bá kẹtù ká kàkàtì wá àti ẹgbẹ́ wa tó ajẹ́ pé kí yóò ta kókó ìjókòó ìtọ́ wa nínú ìsìlámù gan àbí ní tí bàbá ti bẹ̀rù bó ti lójú ní ìyá olùkù pé yóò da lásìkàlàyé nípa báwo ló ti ṣe àdéhùn nínú Islam ilé ìfẹ́ pé ojúṣe òkè sọ̀rọ̀ náà ní ìyá wa ìbáraláà afẹ́ kí a gbìyànjú láti farabalẹ̀ gan kí a bá fi ọkàn kábà fi bá wa lọ lórí àwọn àlàyé àti àwọn ẹ̀rí tí a mọ̀ mọ́ wa. Náà, máa ń bẹ fún gbajúmọ̀ dáadáa. Àdìsí yìí àdìsù sábọ̀ òjú òdòdó lọ́bí ọmọ rẹ̀. àdìsù gbajúmọ̀ dáadáa àwọn àbáwò ní fẹ́ sọ̀rọ̀ nípa bá a ti kó ma nínú ẹ̀sìn kó má lo àdìsù kò rọrùn láíláí. torí pé àdìsù ó kó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ bá a ti kó ọ̀pá ti kó. mo fẹ́ ká gbé abẹ́rẹ́ láti lo àdìsù wa. anábì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ sọ pé kúlù bùdà rọ̀hínà tó bí nínú ìwáyà kẹrin yẹn nílẹ̀ ìgbàwá kẹrin yẹn àti ìwáyà nílẹ̀ ìgbàwá ni àlẹ́dẹ̀dẹ̀ kú lóbo láàárín mọ̀tẹ́hanu bí àkèékọ́tì tó gbàdé láìpù yọ bàtà ní ẹ̀yìn ọ̀yọ̀sán náà wàyé ṣùgbà pa alẹ́dẹ̀dẹ̀ gbogbo ọmọ tá a bá bí lọ́jọ́ tí wípé ọlọ́wọ́ bá àlejò láti ṣe ọlọ́run bá ṣe kí a máa pa ẹran àkéèpọ̀ iná pè ní àkéèpọ̀ òun náà ni máa yóò bàṣọ ìgbà olóòrùn yàwó bàbá rẹ̀ ìlà dàdé òun náà ni ẹran tá a pa fún ọmọ tá a bí lọ́jọ́ kejì tẹ́ta àti iná pè ní àkéèpọ̀ rẹ̀ ni. pèrè ni òun náà pè ní ànàsíjà ànàsíjà alábìyí mọ̀ àhábà àyẹ̀sì tàníwájú ìfàyàfà ẹ̀ gbogbo ẹnikẹ́ni tọ́lá bímọ tó wá nífẹ̀ẹ́ sí àbí pa ẹran fún ọmọ tó bí láti fi kó bọ́ọ̀ ọba alẹ́bí ní kò sí láì kọ́ pa. àìní ìgbòlá ṣàtà ni mùkàfí àtàn ṣàtà ni mùkàfí àtàn wà ẹ̀ẹ́dẹ̀rí ẹ̀dí ṣàtò. àìní alẹ́bí ní ọmọkùnrin á pa ṣàtà ni mùkàfí àtàn á pa ẹran méjì ewúrẹ́ méjì àgùntàn méjì àgbò méjì àbí àwọn ọ̀ràn wọn á gbogbo àbí àtàrí tí méjèèjì so mara wọn lọ́jọ́ orí gbogbo àbí àtàrí tí méjèèjì so mara wọn ní tóbi gbogbo àbí àtàrí tí méjèèjì so mara wọn ní àwọ̀ ìtumọ̀ gbogbo àbí àtàrí yẹn. wàhálì gbọ́láni wàhálì jàrí ẹ̀ ti ṣàpù arábìnrin ọmọbìnrin á pa ẹran kàtó. eléyìí báyìí jẹ́ ojúṣe alákọ̀ọ́kọ́ fún òbí ní ọjọ́ kejì ẹjọ́ tó bímọ kó pa ẹran fún ọmọ rẹ̀ ibi tá a ti lọ òun lẹ́nu pé tí ìgbà tó ń yọ ọgbà sàbí ìgbàlá lọ ẹ̀yẹ ká kí èsì kankan báyìí tàbá ní tàbá dé ìtọ́ ẹ̀ká tó máa tọ́ máa sí ọ̀rọ̀ káàmọ̀ sàǹfààní fúnra wa ẹ̀jẹ̀ ká máa ṣe káàmọ̀ní ẹ̀kọ́ lè bá kárí kó lè bá pọ̀ ẹ̀dá pẹ̀lú pẹ̀lú ẹ̀dá gbọ́rọ̀ tó yọ lọ. Alẹ́ sọ ìlọ́ sọ́ra ní ìyàwó sàbí ọjọ́ keje tá a bá bímọ làwọn ẹran fọ́mọ. Jẹ̀mọ́ kò sí àkọọ́lẹ̀ kápẹ́ ẹran fọ́mọ níjọ́ kẹjọ ilé tó gbajúmọ̀ láwùjọ wa kò sí àdìsù bàbá yìí tó lálàáfíà tó wá látọ̀dọ̀ nẹ́ni sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà wípé alẹ́ni ní kápẹ́ ẹ̀rọ lọ́jọ́ pẹ̀lú nínú àwọn bíi táwọn ẹ̀kú yìí ẹ́ ìbúwà ìlà mùjọ́rọ̀dù àwà ààrí ilé ìsì kankan bíi ìgbẹ́ ẹnu lásán láyẹ̀ tẹ́lẹ̀ ìlànà láàrin kìtàbí náà pàdánù sílẹ̀ tìlẹ̀ yìí sọ̀rọ̀ kò bára lé èyí kankan nínú ìkùnrin àti nínú sílẹ̀ tìlẹ̀ sọ̀rọ̀ ọjọ́ pẹ̀lú ìjọba ọjọ́ keje ìjà ìdìbò wọn dáadáa tá a bá bímọ ní ọjọ́ òní báyìí onílọ́jọ́ wẹ́ẹ̀dì àbí ajẹ́síkẹ́ níjọ́ tuesday lásìkò wọn tá a bá bímọ níjọ́ tuesday ajẹ́kọjọ́ monday lásìkò wọn nígbà tí òòrùn bá ti wọ̀ nígbà tá a bímọ yẹn tó bá yẹ kó òòrùn ti wọ̀ ajẹ́pà àdìbọ́ síjọ́ kejì jọ tọ́sí arábìnrin wàlẹ̀ sọ́ọ̀mà arábìnrin wàlẹ̀ ìṣẹ̀lá lẹ́yìn náà á parí fún ọmọ ẹ̀rọ lẹ́yìn tá a bá tàbá a àáfàárí a wàyí sọ́nà bẹ́ẹ̀ láti kí ni wàyí ìṣẹ́lákó wàyí sọ́nà àáfàárí tó a sì sọ lókun lára àwọn ojúṣe wa káàsì ní ọjọ́ kejì ní ìwọ̀n. ẹ wọ àwọn kẹta rẹ̀ níkà nípa ṣe ọjọ́ kejì àrẹ́bí ní àpẹẹrẹ fún àrí àrẹ́bí ní àáfàárí tó àrẹ́bí ní àsọ lókun ẹ wá wu ẹrẹ sábẹ́ mi lápá yìí ẹrẹ sábẹ́ mi lápá yìí ìjáde mi sọ bá ti ṣe ẹrẹ ìjáde mi sọ bí a ti ṣe ẹrẹ tabapa ìjáde mi sọ àlẹ́bí ò sàlẹ̀ ikú wa bá ti ṣe ẹrẹ àlẹ́bí ò sàlẹ̀ ikú wa báwo la ti ṣe ẹrẹ ìjáde mi ọba ti wá sàlẹ̀ ikú wa nípa bá ti ṣe ìtumọ̀ rẹ̀ ni pé àlẹ́bí ó gbà wá láyé ọlọ́wọ́ wá gbà wá láyé ká ti wá ti tẹ́ ọ ká ti wá ti wù wá nítorí pé ṣe ẹ̀yà ò fún wa ní ọ̀nà pàtó tágbàyẹjú ẹ̀rẹ̀ tágbàṣẹ adẹ́kọ̀ọ́nì. Ilé yìí báyìí làwọn olùmọ̀ ń pè ní àṣìyá olùmọ̀sútọ̀ ẹ̀hà. Àwọn nǹkan tí ṣẹ̀rí àdákẹ́ lórí ẹ̀ tí ṣẹ̀rí à ò fún wa ní ọ̀nà pàtó tágbàṣẹ. Ṣé wá ní tí ṣẹ̀rí àbájákẹ́ lórí ẹ̀? Àwa náà gbọ́dọ̀ dákẹ́ lórí ẹ̀ ni a gbọ́dọ̀ sọ kẹ́kẹ́ tó yàtọ̀ fún nǹkan tí ṣẹ̀rí àbá sọ lórí ẹ̀ tabalẹ̀ yẹn kan nìsín tó ní bákẹ́ la sí ẹran yẹn a gbọdọ̀ sí báyìí á bèèrè pé kí ni dẹ̀lí a ní kí ẹ̀rí tó ní bákẹ́ la gbọdọ̀ sí tó ní ọ̀ gbọdọ̀ kí ìyàwó yẹn lórí ìṣesí kan àgbo onídẹ̀lí tó dè wọ́n sọ ọ̀dàdà onídàbí òyìn bẹ́ẹ̀ ẹ̀rí làwọn fi ń gbé yẹn ẹ̀rí làwọn fi ń kú yẹn lórí lẹ́gbẹ́ nínú ọ̀wáyé eré tó sàkọ́rọ̀ ọ̀nà àwọn oníwùsù tó fẹsẹ̀ nínú àwọn oníwùsù rẹ̀ fẹ́ kẹ́ ni pé àlùmọ́kọ̀dàkù yẹ́nu kọ́ adájọ́ kọ́dàkù yìí hátà ìdá jẹ̀lú alátẹ́kọ̀ọ́yìí alẹ́bìnrin àwọn olùgbọ́n nípa ẹgbẹ́ alìmọ́tọ̀lá ètí ṣẹlẹ̀ àbájúlẹ̀ ní ọ̀rọ̀ yìí tí ó dé ọlọ́ọ̀bà àdébí láti wàhálẹ̀ ó ti wàhálẹ̀ lórí ẹ̀kọ́ ìjọba àdébí sọ́dọ̀ lọ́sọ̀rọ̀ ti wàhálẹ̀ lórí ẹ̀kọ́ ìjọba yẹ́bù kọ́ àdá ètò láti yóò máa wà lórí pé ẹ̀kú àwọn ìlú ẹ̀mẹ́dì wọn hátà ayẹ́dìdà tẹ̀lílù alátẹ́kọ̀ọ́yìí ó ti gbàtà abá tó rí tó di àwọn ẹ̀ká tó lè dè wọn táà bá rí ẹ̀rí tó dè wọn yẹ máa àbúrò ni wọn nínú àwọn tíṣẹ́ ní àwọn tí wàá lẹ̀ lórí ẹ̀ tí ó tẹ̀wá pé tẹ̀sí kẹlá ìrìnlẹ̀ tẹ lórí ẹ̀rọ yìí òun náà lẹ́ra pípọ̀. ìtẹ́rẹ̀ ẹ̀ ètò ẹni tí ẹ tọ́ bá sọ fún ayé pé ìtẹ́sí kẹfà tí kú lẹ́rì ìtẹ́sí kẹfà tó la gbọ́dọ̀ ṣe níbi ẹ̀rọ tá a bá pa yìí wípé àgbọ̀dọ̀ ṣe nǹkan ní ìyàtọ̀ fún ìdẹ́sí yẹn ẹni kó fún wa Ìdí ìṣẹ̀lẹ̀ àdúrẹ̀ ní ọ̀rọ̀ ibi tí ò ní àwọn èèyàn ló ń pè wọ́n lórí ẹ̀. Tàbí àkókò ní ẹ̀ ìláyà sófin ọlọ́run ni. Ẹ ìláyà sófin ọlọ́run. Jẹ̀má, ó bá wù wá ẹ̀rà nígbọ̀ yìí, ó bá wù wá káṣe bá ti sẹ́yìn. Ká pa á, káṣe ń jẹbi, ká pe àwọn aládùúgbò, ká pe àwọn ọ̀rẹ́, ká pe ojúlùmọ̀. Ká pe ọ̀rọ̀ ká bá wa dún ló ká bá wa jẹ ara. Ṣẹ̀ríà ò ní láì fi ìtorí pé ṣẹ̀ríà ò sọ pé kò ní. Ṣẹ̀ríà ò kékeré kò dé wá pé ìdílé ìtàgé gbọdọ̀ sí ẹgbọdọ̀ sí tó bá wù wá tó bàbá lọ́wọ́ tó tò mọ̀ bẹ́ẹ̀ dà nǹkan mi jẹ́ yìí ń dajẹ́ nínú léèrè èèpẹ́ kàkàkà sí ẹ̀rọ bùn èdè bó ti wú nìyẹn ṣẹ̀rí àwọn oníkò lè ṣe bẹ́ẹ̀ abẹ́kọ̀ọ́ ni tó bá ti wù bàbá lọ́wọ́ tó ní ọ̀dà èdè dajẹ́ ìdí ní pé ní tí ń ṣe ni pé ẹ̀rẹ̀ yìí àdékábà mi tè àdékábà mi tè àdékábà mi bọ̀ àwa pé káàkiri àdúgbò fáwọn èèyàn pé kò jẹ̀bá eléyìí náà kú kí ló bá nítorí wípé etí ṣẹ̀rí àdákẹ́ lórí ẹ̀ ṣẹ̀rí àwòṣe wa gbogbo ẹgbẹ́ tó ń sọ pé ẹ gbọ́dọ̀ pè yàn síbẹ̀ ẹni tẹ̀lé ìwọ lọ sọ fún wa pé a gbọ́dọ̀ pè síbẹ̀ àwọn bí ilé rẹ̀ pé kí ni kí ni kí ni ẹ̀rí tá a ṣe bẹ̀ tó bá ní ẹ ẹnì dá jẹ àbí ẹnì pé báwo ènìyàn ládùúgbò àmì ẹ̀rí pè yàn síbi ẹni tẹ̀lé ìwọ lọ sọ fún wa pa àlè dá jẹ ẹlẹ́yìn ìwọ lọ sọ bẹ́ẹ̀ ẹ̀rí ìwọ lọ sọ fún àlè pé káàkiri àdúgbò àmà àlè pè tó bá ní ẹ ọyẹ káàtì ìwọ̀dà wa no ye A ní lóróró àdínlò lẹ́yìn sọ̀rọ̀ ìrọ̀ yìí ní ìpàdé ẹ̀sìn ẹ̀sìn pẹ̀lú ọpọlọ lọ́sọ̀ fún ọ̀dà ọyẹ káàtì ìmọ̀ ọyẹ káàkó ìrẹ̀sìn náà àbí to káàtì ìmọ̀ tó lè ṣe sábà yìí báyìí bí wọ́n ti rò ọyẹ káàtì ìmọ̀ tó gbé kati àkáyẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́lé rà káyẹ torí làákà yìí ó fẹ́ ẹni kọ̀ọ̀tẹ́ yìí máa pé ẹ àbá pẹ̀rẹ̀ tèyí bàbá ọmọ ẹlọ́dẹ rẹ tó bá ṣe ìdúró tètè ẹ o àyè bàbá ọmọ ẹlọ́dẹ rẹ òkè ó ṣe ìdúró tètè ló pè wá àbí ó ṣe kúkọ́ yìí. àbúrò àti báwo yọ̀ bá mi lọ àwẹ̀ ti dára rí. ọlọ́ọ̀ni eléyìí báyìí ẹni tí ọba tó gbogbo ìtẹ̀kíṣẹ̀ ní ìlú ọmọ ìbá lọ́ba ló jẹ́ pé àwọn èèyàn tó ń bẹ láti láwùjọ wa lónìí eléyìí tó wá burú jù ní orí tó wà lọ́ọ̀nì àyíkó tó yọ wájà lè kóró Islam lórí ilé tàbí àkàtìdí ìdègbè yìí ẹ ẹ̀ tó burú gan ah, ah, nínú tí àwọn ilẹ̀ ti rí bá ń pè é ní pé èdè ìtòlú àwọn ìkọ́lá yìí na àti ebùkọ́ ga ilé ìbáyìí olówó máṣùtò àti ebùkọ́ mẹ́lẹ́ tí ọ̀la ló mẹ́la orí ilé ìbáyìí ìgbúgita yọ ewé ìgbúgita yọ bọ́jú ewé ilé ìbáyìí sọ́dọ̀ kọ́lá ọ̀pọ̀ mẹ́ kí ni wọ́n bá lọ jọba àti bàbá ọmọ ló lẹ́rẹ́ bọ́mbà tí ohun bàbá ọmọ ló ṣe ti ara rẹ̀ na sọ ọwọ́ àrẹ́jú ọ̀nà ọwọ́ ohun bàbá ọmọ tó pe àwọn èèyàn wá jẹ́ ẹlẹ́kọ̀ọ́kọ́ ní bàbá ọmọdé àti kìdìbòdì tó bá ohun bàbá ọmọ tó bá lòun fẹ́ dá jẹ kò sí láìpẹ́ tó ohun bàbá ọmọ tó bá lòun fẹ́ fẹ́ káàkiri àdúgbò bá láìpẹ́ àìbẹ̀kọ́ ilé yìí tó bá ti àfihàn wọ́n bá wù tó bá tẹ lọ́rùn orí tó bá wù ní tí ó bá tù. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn òrùn nínú àwọn èèyàn tó ń wá ó yẹ ṣe bí ẹ pé ẹ bá ti fẹ́ràn ẹ tó ti ṣe mọ́tò pọ̀ nínú ọ̀dà ẹ rẹ̀ yìí ti tọ́ ní pé àkọ́lé kù sàdí ẹ kà pa ẹran lọ ẹ pa ẹran kalẹ̀ àrẹ́jì yìí ká pa ẹran lọ́jọ́ kejì tí ẹ bá ti fẹ́ràn ó ti má jàpé ti jàpé tó ń tẹ ó ti ṣe iṣẹ́ abẹ́kọ̀ṣe àbíkọ̀ṣe bẹ́kọ̀ṣe máa lọ gbẹ̀yìnà fẹ́ràn lẹ̀ wọ́n máa wá wọ́n yẹ báyìí yẹtùkọ̀ yẹtùkọ̀rọ̀ mọ̀ pé ẹ̀sọ̀ pé yòó yín náà ló kù wá láàbò sẹ́yìn. ẹ á gbọ́dọ̀ lọ pé táwa fẹ́ràn ẹ á gbọ́dọ̀ jẹ́ ní orí ta sọ fún ọ bẹ́ẹ̀ táwa lọ sí táwa lọ sí láti yẹn náà láyà tẹ̀ yàrá pa àti lẹ́yìn kọ́jẹ́ báwa náà ti bá fẹ́ràn tọ́wọ́ bàbá ti wọn lọ àbẹ́ bàbá wa tẹ̀sí wọn hájì ẹ bá fẹ́ràn bẹ́ẹ̀ ẹ̀ tó bá wọ́yẹ̀ èmi kálukú ọ̀pẹ̀rẹ̀ tán àti ọlọ́ọ̀ni pé ẹ bàbá rẹ̀ ti bẹ̀rẹ̀ tẹ́wọ́ kálukú túká ìjọba Saudi àwọn ọmọ wa bó ṣe yanjú ẹ̀ tí ó jọ́nà gbogbo àwọn mùsùlùmí àgbáyé ibi tíyà ti ń jẹ wọ́n àtàwọn tí èdè mùsùlùmí náà níbi tíyà ti ń jẹ wọ́n tẹ́lẹ̀ pé ọyẹ káwọn ló kẹ́ ẹ̀ lọ́dọ̀ àyẹ̀kọ́ ni gẹ́gẹ́ kọ́ ni bẹ́ẹ̀ bá pẹ̀rẹ̀ kọ́ jẹ́ ẹ̀mú dẹ̀ nílùú wa tó ní eléyìí báyìí nígbà tẹ́ ti sọ pé àgbọ̀dọ̀ àwọn olùmọ́lẹ́wọ́ ẹ pé àmú wá sílẹ̀rù ọ̀rọ̀ nípa bá ti tèkó ma ọ̀rọ̀ tó kẹbí ṣẹ̀rí àtúwálẹ̀ ọgbà ìyógóró wọ́n bá ṣe wù ọ́ ní kó ṣe wọ́n bá wù ọ́ pé káàbọ̀ jẹ́ tó bá wù ọ́ dáadẹ́ fúnra rẹ̀ tó bá wù ọ́ pé káàkiri àdúgbò rẹ̀ pè é eléyìí tí mo sọ yìí kì í sọ̀rọ̀ fẹ́ pẹ̀lú òkú ọlọ́run ó délé jù máa ka ọ̀rọ̀ àwọn àbá gbàǹkan gbàǹkan bíi mẹ́ta fún wa kéèké ọ̀rọ̀ mẹ́ta kéèké àwọn afá mẹ́ta àmọ́ ọ̀rọ̀ bíi mẹ́ta lẹ́gbàá àwọn afá tó sọ̀rọ̀ ní ìlú mẹ́ta rẹ̀ pẹ̀lú gbọ́nà káyọ̀ àwọn fẹ́rẹ̀ láì kí sọ̀rọ̀ fẹ́. àwọn tí wọ́n ti lóka àwọn àbá rẹ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ yẹ nínú àwọn àbá táwọn ní mẹ́lá lè ṣèkó bàbá àti iṣẹ́ tọ́lá àlè kóra wa jọ ká máa jẹrọ kó máa ká máa dolo ká jẹrọ wọ́n ní máa ní ìkìlọ̀ sọ́lẹ̀ mo ní máa la ọ̀rọ̀ yìí. wọ́n ní máa ní ìkìlọ̀ sọ́lẹ̀ pé máa ní kì í ìgbà tí ní kì í bí máa àwọn ìmọ̀ Málíkì kórìíra kárìíra ìmọ̀ Málíkì wọ́n kórìíra pé ká máa pe ara wa jẹun níbi ọ̀rọ̀ àfihàn báyìí pé ká máa sọ ní wà ní mọ́tò ìjẹ̀ká. ó ní ojú kan orí náà ojú náà tó wá ní kò tó wá gbádùn dáadáa ojú tó ń sàárẹ̀ yìí tó kó rí nínú ọ̀rọ̀ èmi wà fún yín ní méjì nínú ọ̀rọ̀ mẹ́ta lọ́wọ́ ọjọ́ mẹ́rin wọ́n ti lọ́wọ́ ọ̀rọ̀ mẹ́rin. nínú ẹ̀ka wá pẹ̀lú ọ̀dọ̀ àbújá ìdàgbàsọ́lọ́wọ́ wáyé nínú ànàwárí wà ziyàdá ànàwárí wà ziyàdá lọ́dọ̀ àbújá ìdàgbàsọ́lọ́wọ́ wáyé wọ́n ti pé wáyé pé Imam Malik rahmatullahi ta'ala ìgbà wá tó lálàáfíà yìí Imam Malik kìí ìmọ̀ báyìí ti di pé àwọn èèyàn náà tó mẹ́rin ti di para fún wọn ọjà rẹ̀ fún wọn jẹ ẹ̀yìn òrírò àmì bẹ́ẹ̀ni ní màmá yìí tòló làlẹ́ jẹ́ màmá yìí tòló pè ní dídá ẹ̀mú tí ẹ̀mú ẹ̀gbẹ́ tí màmá yìí ti ní dídá eléyìí tí àwọn wáyé gan màkúrú ni wọ́n ní màmá yìí ti pè kò sí láyé àwa rí ẹ̀gbà wá pé màmá yìí ti náà bí mọ tẹ́ màmá yìí ti di pé àwọn èèyàn lọ́jọ́ kìí ẹlẹ́ẹ̀kejì nínú ìwáyà pé bàbá látọ̀dọ̀ bọ́ọ̀sì na ọmọ tí omi máa máàlìkì àgbáyé onígbèrè wípé ẹ̀mọ́ máàlìkì sọ wípé kò sí tó burú nínú ọdẹ yẹn bá bí ma lọ́jọ́ kejì ó pe àwọn èèyàn láti wá bá jẹun ìkó ma kò sí pẹ́ gbogbo mẹ́. tòlẹ́ tí wọ́n yá ìpè ẹ̀yìn kan lọ mú ẹyọ tí ó àwọn ẹ̀kọ́ kò sí kankan tẹ́ gbogbo tẹ́lẹ̀ ṣe ni pé àdúgbò fẹ́ yọ mùsùlùmí jáde kúrò lú ẹ̀sìn nínú àlámà ìfẹ́ pé kí lára àdùnnú ẹ̀sìn lọ́wọ́ ẹ̀dàpọ̀ ẹ̀wú lè tà ń ṣe yìí sọ̀rọ̀ pé lára àwọn ìdùnnú tó wà lú ẹ̀sìn nílé àdúgbò ìjọba ọ̀lọ́ yìí lára àdùnnú tó wà lú ẹ̀sìn kí lè ká abẹ́sọ ìsìláàmù di ẹ̀sìn ẹ̀sìn pé kọ́lọ́ pé ẹ̀sìn fún pẹpẹ ẹ̀sìn kí ni mùsùlùmí náà mọ̀ tiẹ̀ máa ní ìjọ kan náà máa dunnú kó máa jẹ́ kí gbogbo nǹkan àbọ̀ wá ṣe àbọ̀ wá ṣe fún ọmọ yìí bàbá ń sọ̀fọ̀ a máa wá tẹ̀yàwó bí ẹni tá ń sọ̀bọ̀ àà àtẹ̀gùn lé kọ̀dà àtẹ̀gùn lé kọ̀dà ẹ̀sẹ̀ yóò lé lọ́nà náà máa yìí wọ́n fẹ́ ka àwọn tí a kàkú wàrà yìí. láti máa gbọ́dọ̀ tẹ́mi ń sọ yìí ọ̀rọ̀ orí amákọ́ ọ̀rọ̀ gbẹ́rẹ́ púpọ̀ kì í sọ̀rọ̀ sí mi kàn mọ́ làákà ìtẹ̀mí ọ̀rọ̀ tó ńlá kọ́ ẹ̀lẹ̀ táwọn olùmọ̀ tí wọ́n kéwú sábà kò bókun kéwú yọ tí wọ́n kéwú gbẹ́gbẹ́ méjì ti kéwú ọ̀rọ̀ tí wọ́n sọ ni ẹ̀yẹ káwọn ohun kan tí àwọn alùlẹ́yìn àwọn olùmọ̀ tí wọ́n sọ nípa mọ́sálà yìí tí àkàn bẹ ní báyìí tẹ́pẹ̀ ní fatawa ahkamil mawlud fatawa ahkamil mawlud tí àyí wọ́n ní àwọn ìbéèrè àti ìdáhùn nípa ìdájọ́ ọmọ ọmọ nínú Islam wọ́n ti àwọn olùmọ̀lẹ́rẹ̀ àwọn olùmọ̀gbà nípa ìdájọ́ bá àti kó wọn àti bá àti ṣe ojúṣe bí òfin máa ń ṣe lórí ọmọ òkè bàbá mẹ́sì kò mọ̀. ẹ̀yẹ́ ká wo orúkọ àwọn àfà àgbàfà ńláńlá tó wà nínú tíra yìí tí wọ́n kójọ papọ̀ tó kó àwọn pàtàwà wọn àwọn ìdáhùn tí ìbéèrè wọn tán kójọ. àwọn tí wọ́n ṣe àṣàbù ìfọ̀mẹ́là àwọn àgbàfà àlẹ́yìnlámà Abdulaziz bin Baz rọ́ṣọ̀ lọ́wọ́ tààlà wọ́n wà náà wọn tán kó pàtó àwọn sínú àwọn orúkọ ńláńlá nínú ọmọ ṣẹ̀ríà àdàpọ̀ yìí gbogbo ẹgbẹ́ tó wá ní kọjá tó mọ̀mọ̀ ṣẹ̀ríà yóò lọ pé ẹbí tẹ̀gẹ̀kú ẹyọ tẹ̀gẹ̀kú àwọn eléyìí ọmọ ṣẹ̀ríà gbogbo ayé ti mọ̀ wọn àfa gbogbo ayé ni wọn kódà àwọn tí mùsùlùmí mọ̀ wọn pé àwọn mùsùlùmí ní àwọn àfa o èèmọ̀ ni wọ́n lọ àfa. nínú àwọn tó ń kó wọ́n ti bẹ̀rẹ̀ ayé ti ti wọn àwọn mẹ́ta àwọn ìfọ̀ kàyẹ wọ́n ti ti padà wọ́n ti lọ bọ́ọ̀lù àkọ́lù àkọ́bà àgbàgbọ́ wọn dáadáa. nínú àwọn tó ń kọ́ sọ wá síbí sọ́ọ̀lì fọ̀ọ̀sán ẹ̀ fọ̀ọ̀sán àfa àgbà àwọn náà àwọn náà ń bẹ̀rẹ̀ ayé ti ti ní Saudi Arabia àgbà àfa àwọn olùmọ̀ ńlá ńlá ni wọ́n kọ́lọ̀ wà ní kíláfọ́fà pẹ̀lú tiwọn náà. bákan náà àwọn tí wọ́n gbọ́ wọn bí alájẹ́tù dàímà alájẹ́tù dàímà tó lè bùsọ́ àwọn kọmitì ìjọba Saudi Arabia péjọ nígbà gbogbo ẹni tí àlámà yẹ̀ sí máa ń lójú tó fẹ́ béèrè béèrè nípa ẹ̀sìn ẹ máa gbé síwájú àwọn ilé báyìí àwọn ilé kéwú wọn pa gbogbo òkú kéwú yọ ògúnlẹ́gbọ̀n kò jásọ lẹ́nu ògbénu kéwú ni wọn àwọn tó wá kó sílẹ̀ àwọn àfáà ńláńlá ni ọmọ Saudi bẹ́nu wọn ọmọ Egypt bẹ́nu wọn tí wọ́n tó wọ́n sì gbòdede àtàwọn ọmọ ìlú mi náà sì sọ̀rọ̀ Egypt tí ẹ bá ti kéwú sí ọmọ àtàwọn onímọ̀ pé kéwú tiẹ̀ yìí kéwú lọ́lá làbíà ni wọ́n fi wọ́n sínú àlẹ́ ẹni ká wá gbọ́ nínú àwọn ìkẹ́kọ̀ọ́ sọ lọ olú tí àti mọ sọ yìí fatawa ahkamil mawlud fatawa ìdájọ́ àwọn ọmọ tí a bá bí kálọ̀ page twenty six nínú tíra page twenty six nínú tíra wọ́n bèèrè lọ́wọ́ àwọn olùwẹ̀rí nípa tọ́jú ọmọ ìtàǹtì pé kí ìdájọ́ ní Islam káyì bá wọn yìí kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́kọ́ wá bẹ̀rẹ̀ lóka pátúwátúwa lóka champion tó ń bẹ̀rẹ̀ àbẹ́lọ́wà káàrọ̀ ọlọ́ọ̀bà kó ní ọba bẹ̀. page 26 nínú tí àti mọ́sọ̀ ni wọ́n ká lọ wò wọ́n ní tọ́pù tọ́hárì ní maulu tí í ṣe oúnjẹ tó ọmọ dáa bí níjọ́ kejì bá bá ń kó lọ rẹ̀ ká ṣe oúnjẹ ká fi pe àwọn èèyàn wá jẹ kálọ̀wọ́ alifọ́tùwà rọ́kọ̀m fọ́tùwà ní àwọn ọ̀nà 81 nínú lọ́dọ̀ àwọn alájẹ́kù dàímà àwọn kọmití ìgbà àpá àti oníjọba sàwọn ìsàjọ yìí kálọ̀ fájú àwọn wọ́n ní súnìyàn alẹ́jọ́ ti dà ìmọ̀ tù wọ́n fi àwọn àgbààgbà fà ìdíwọ́ ní ìwọ́n dúró léèrè ìbò tó ti rí àrísà àwọn tẹ́wà fún research nípa ìmọ̀ ẹ̀sìn tẹ́wà fún ìmọ̀ ẹ̀sìn pátápáwò rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àyẹ̀sí ìṣù ìmọ̀ ìwú ìdẹ́láwò mọ̀lúùdù wọ́n ní ìjọ́lá làbíà ń jẹ́ ọgbà mú bẹ́ẹ̀ni fún ẹbí mọ̀kú bá ti bímọ fún wa lónìí mílíọ̀nù mùsùlùmí nínú àwọn mùsùlùmí tó bímọ fún àyẹ̀tò bá kọ̀ọ̀kan ààbẹ̀ pé tó lè tó oúnjẹ ó lè tí oúnjẹ tí ọmọ ó lè tí oúnjẹ tí ẹran tọ́pa lọ́jọ́ kejì náà question tó wà jà rẹ̀ ṣé àmì clear clear clear point ní question yìí lórí kàtà ṣe straight and direct ni lórí kàtà ṣe yìí pé ǹjẹ́ ẹni tó bímọ fún àwọn mùsùlùmí tó lè tí oúnjẹ tó lọ́la àbí àkóso oúnjẹ tí ó pe àwọn èèyàn wá jẹ oníjọ́ kejì jẹ́ tó bá fi ọ̀bùn wọ́n ní wọ́n yóò wọ́n ní àyẹ̀kùbá kọ̀ọ̀kan àmẹ́ ويدعو إخوانه المسلمين إليه فوقت الله يا المسلمين كما بعد يومنا سلطة بمين الجواب ايه دعوة إجابة أقول ما قال ولي شرع رسول الله صلى الله عليه وسلم العقيقة عن الذكر الشافعي النبي صلى الله عليه وسلم سيلومي كما قال عقيقة فهو ما قولي كما نجي وعن الأنثى وعن الأنثى ṣáàtà wà ṣídàtà láti pa ọ ẹran kan fún ọmọkùnrin ọmọbìnrin apẹ̀rẹ̀ kan fún. kàmá ṣọ́ra àkìlà ẹgbẹ́ bá rẹ̀ ṣe ṣe ní ṣẹ̀ríà ó ti lópin jíjẹ nínú ẹran náà wà ìdáhà àti káfí ṣe sàárà wàtà sọ́ọ̀tùmọ̀. mílíà kámú káfí ṣe sàárà náà káfí sọ́ra kọ̀ọ̀lù àmẹ́bí ṣe lópin bẹ́ẹ̀. fàyínà sọ́dà àmà wúlì lẹ́lẹ́wọ̀n olúdù tọ́ tó bá pe apá kan ọmọ ìyá rẹ̀ mùsùlùmí pé ká bá òun jẹ náà tó bá bá òun jẹ oúnjẹ yẹn ẹ́ wọ́n jẹ́ ìlànà àhárọ̀ tó ara ní ṣé àmìlàhíà ọwọ́ fi ẹran àtìkọ̀ tó tọ́ pa yẹn ó fi kú oúnjẹ tó sì ń pọ́n rẹ̀ wà lè sàbí ìdáríkà ṣé ipò wọ́n ní kò sábúrú kan bí eléyìí o wọ́n ní kò sẹ́kẹ̀ kò sí aburú kan bí eléyìí ìwọ́n náà sọ wọ́n tó burúkú báyìí hùwà mi bá mi kì í sá wọ́n ní kódà ìwọ́n báàbù nínú ìmọ̀ ṣe dáadáa táwọn èèyàn wà ó ní àbí òbí bẹ́ẹ̀ àìmọye èèyàn lónìí lọ́wọ́ ọba àníkẹ́ ládùn inú pẹ̀lú pé ọlọ́wọ́ bá ní kí ọmọ ẹ̀yà wa kọ́ nawọ́ oore ọmọ bíbí sọ́dọ̀ irú àwọn báyìí àwa ni mọ́mọ́ àìbẹ̀ kọ́ ni àwa ni mọ́mọ́ àìmọye èèyàn lọ́wọ́ bá bú kú yàrá bàtà rẹ̀ lónìí àti pé irú oúnjẹ báyìí oúnjẹ táwọn èèyàn máa ń jẹ pẹ̀lú ìdòdó rẹ̀ pẹ̀lú sọ́yẹ́pẹ́ ìlú tó máa wà pẹ̀lú àwọn àmọmọya wa àmọmọya wa yọ àìbẹ̀ kọ́ ni so ìṣe dáadáa táwọn èèyàn ni so ibà yìí Ah, eléyìí báyìí ah, nǹkan tí àwọn àfáà olùmọ́wà tí wọ́n sọ ilé ìkàtì lórí ọ̀rọ̀ ọmọ kíkó nínú ìsìnà kòròpé yé báyìí ọjọ́ pátó alákọ̀ọ́kọ́ nínú tíra fún pè ní ah, tíra fún pè ní pàtàwà àṣìkáàbí gbòòlù tábàgbọ́n owó tíra mi náà eléyìí báyìí wọ́n ní pàtàwà àṣìkáàbí àkéèkọ̀ eléyìí tí wọ́n kàdálẹ̀ kan pàtàwà àṣìkáàbí gbòòlù eléyìí báyìí pàtàwà àṣìkáàbí àkéèkọ̀ àwọn ìdáhùn sí béèrè tọ́wọ́ àfún ìdájọ́ àkíkọ̀ nínú Islam káwọn ohun tí ó yẹ bá kàdà káwọn ohun page twenty three ẹ bá mi dé page yẹn mọ́lẹ̀ ẹjẹ́ wá sáyẹn lọ sí ní èkó tí àwọn ẹni ká kó àwọn tó ṣe tí àwọn ẹni wà láì bá mọ̀ pé àwọn olùmọ̀ tí wọ́n tó wá ṣe nínú ẹ̀sìn àtọ̀gbẹ́ni tí ò mọ nìkáhù nìkáhù tí obìnrin tí ó yọ̀ǹda ìkánú àwọn ẹ̀tọ́ rẹ̀ fún ọkọ rẹ̀ ẹni tí ò mọ̀ dájọ́ rẹ̀ ní Islam náà àṣìkáàbù àkíkọ̀ tí ó yìí àwọn tó ṣe ara abdulaziz bin baz rahimahullah muhammad nasir bin albani rahimahullah muhammad musola bin alasemi rahimahullah abdulmusin al-abbas hafizahullah sọ́ọ́lì fawzan bin fawzan al-fawzan àwọn àbá àtàkà tẹ́lẹ̀ kan náà wọ́n tó kó bá sọ àwọn ìṣèjọ́ sí ilé ìgbà àti àwọn lẹ́tọ̀ọ́ ti dà nígbà ìgbòhẹ́lì àlẹ́ ìgbéyàtì rẹ̀ wọ́n ní láwọn page twenty three nípa nǹkan tí àwọn bí wọ́n lè rí nínú tíra yìí page twenty three nínú tíra yìí ibẹ̀ náà ni mo ń gbìyànjú àtàtì alhamdulilah mo ti débẹ̀. náà wọ́n ní nínú page twenty three àkọlé tẹ́bi ṣe àkọlé ẹ̀ tẹ́bi ṣe ẹ̀dùn wà ní tọ́kì wọ́n ní yẹ́dẹ̀ onínáńtà ní àpìlíhà wípé àwọn èèyàn síbi jíjẹun àkíkọ̀ bá ti pèrè ara tí àkíkọ̀ bá ń ta àjọ nísìnyí. Now, fatwa number eight thousand and fifty-two. Fatwa number eight thousand and fifty-two. Nínú tí ra rẹ̀. Wọ́n ti rí ẹ̀ láti fi àkíyà tó ìbò ṣó ti ní ẹ̀yẹ tó ti sá. Ó ti àwọn àgbà ọ̀fà àtàwọn yìí léèrè. Táyé ìjọba àtàwọn oníkójọ yìí wọ́n fi wọ́n léèrè. Hal yẹ ti dìbò. Ààyè ìtumọ̀ mẹ́ta kọ́ nìyẹn. Ojú mi lè dìbò. Ilé ìgbàlùkà fatwa number four thousand four 4000 Fatwa number four thousand four hundred. Àwọn ilé ìlú náà kí سئلت التي الكلمة للمسجد الحقية والنساء بالعقيقة قال سائل بن عبد الرحمن ẹnì kan wọ ìyá kẹlẹ pẹ̀lú sáà lórí àbí ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé kúndùn lè yà ní kùbì mọ̀lákàtì gbogbo àwọn tó ń mọ̀ nínú ní mọ̀lákàtì kí tọ̀wọ̀ sáwọ́dì àrẹ́jà fún àwọn tó ń mọ̀ èyí bá rẹ̀ hàn láwọn àgbààgbà bá tó ń mọ̀ ní sáwọ́dì àrẹ́jà o wàmẹ̀ nọ́bọ̀ ìlà àtọ́yìn ìrìnàjò sálàbí kúmbà àti àwọn tó ń rí ìlàpá wọn dáadáa nínú ẹ̀sìn náà ẹni tó ti ṣáájú lọ tó ń wòye sí ìlàpá wọn táwọn èèyàn ní onípanú ẹ̀sìn. yẹ̀dẹ̀ yóò lè mẹ́ta ìlà àdìpọ́tì wọ́n máa ń pè àwọn èèyàn lọ sí àdìpọ̀ ẹ̀rí àwọn àgbààgbà bá àtàwọn arábíà tẹ́tà bá súnmọ́ ẹni ní gbogbo wọn tó ń mọ̀ wọ́n máa ń pè yẹn wá sí ìta pè wá sí òní àtàwọn sábà tó ti kọjá lọ tẹ́lẹ̀ kẹ́lẹ́ lọ́pẹ̀yẹ̀ kó dàbí ègbè ẹ̀gbọ́n mi kí gbogbo ẹ̀rọ báyìí orí ẹ̀yẹ mẹ́ta ìlà àgbẹ̀kọ́tì wàlá ju kìràrí àhàlò ìlà àgbẹ̀jọ owó òṣèré nìkan tó ta kò wọ́n láti jọ lè sí lòdì àyàfi ní nàìjíríà ẹni tí ọ̀dà kan mẹ́tọ́ ní orí ọkọ̀ yìí àmọ́ níbi Saudi Arabia níbi àwọn ìlú Islam tí àwọn ẹ̀sìn mẹ́tì owó orí àbá àtúndẹ̀ kan tó ta kò wọ́n ẹ máa wo ọ̀rọ̀ tó lágbára gbogbo àwọn tó wọ́n máa àgbàfà àgbàfà ìṣúná wọn ṣe òun òṣèré kan tó ta kò wọ́n ọwọ́ àìjọwà àwọn afọ́wà dáwọ́ pé ṣe lè lọ́lẹ́lẹ́ náà àkíkọ̀ àkíkọ̀ tó wí ní ọmọ ìgbà ìgbẹ̀lẹ́ni sọ́ọ̀lẹ̀ ìyẹ̀lú ìlànà òun ẹ̀rẹ́ ẹ̀rẹ́ táwọn ń parọ́jọ́ kejì lọ́ta bá bímọ ṣùgbọ́n ilé láyé ara ma wàhálà òun ẹ̀rù wálà láti fi fún ọlọ́wọ́ bá lórí oore tọ́lọ́ bá rí láti tàwọn lọ́rẹ̀ ọmọ orí ọmọ tọ́lọ́ bá rí láti tàwọn lọ́rẹ̀ látara ti ara àgbóòta ọkùnrin méjèèjì àbóbìnrin méjèèjì láti oore lórí ẹ̀ lọ́dọ̀ lọ́wọ́ wà ní súnà lẹ́bi ni لما ورد في هذا الاحاديث من تلقى حديث له حديث رقم جوكا ثم الفيه ولمن اقصى عن ولده ولي او اقصى ولمن اقصى عن ولده ولي او اقصى هو يتوقع ومن توقع يقوى ماله أن يدعو الناس لأكلها تقوى ويقوى في بيته من الرزق وسليه أو نحوه أما يدعي إلى الحديث وهذا في أول ما يقابل في أول أيضا owó bí kí lábá ṣe ṣe kódà èyá yẹ mo lè láì sọ fẹ́ẹ́ lọ sí ẹ̀yàwó àgbẹ̀rẹ̀ ẹnì kejì ń yẹ̀yẹ̀ lọ́wọ́ ẹ̀wò pé à ah, ọmọ ẹ̀pá ọ̀rẹ́ mi lé ọ̀rọ̀ ọmọ àbọ́bì mi ní àwọn ẹ̀rẹ́ máa ti ṣe kó wà ní wàá mi ní àwọn ẹ̀rẹ́ ẹgbẹ́ ìwú yìí kálẹ̀ kò sí ìkàtó burú bẹ́ẹ̀. gbogbo bí wọ́n ti wà lẹ́ sẹ́ wà náà wà ìwà sí àdáṣẹ̀ ní ìhà wọ́n ní èyẹ́ ti lè pín ní ẹran tútù èyẹ́ lè pín ní ẹran tútù náà ولا بدا لأن الابتلاء تسع أمور ترهية خيارات الإطعام على الفقراء كفقوا عليه وأقاربه أبي أمر وجفانه وجيرانه أتوارى بقوة والأصدقاء أتوارى وغيره أتوارى بقوة أولينا ẹni pátíwá ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn ìgbàgbọ́ ńlá wọ́n fi wáyé ìparúta ìdìbò ọlọ́tọ́. Ìrẹ́lẹ̀ ìwọ́n wà láì tó ẹ̀wọ́ sí ẹ wá ní kájú lọ sí ní pátúwọ̀ mi bí èsì ẹlẹ́kẹta lórí ìṣá òwe náà yẹ pátúwọ̀ tó ní ṣe kọ̀mbà àgbàfà ní olùmọ̀ ńlá ṣe kọ̀mbà léèrè nípa rẹ̀ nínú tí àwọn tẹ́pẹ̀ ní ọkùnrin dùrúsù ṣe kọ̀mbà sọ́sọ̀ wọn káàdà wọ́n ní dùrúsù ní ṣe Abdulaziz kọ̀mbà dùrúsù ní ṣe Abdulaziz kọ̀mbà àgbàfà ni wọ́n wọ́n bí wọ́n léde ẹgbẹ́gbẹ́ tó bí wọ́n nínú tíra yìí nínú tíra yìí kálọ̀ wọ́n fèsìtì mọ̀jálá ìmẹ́lẹ̀kẹwà volunteer fèsìtì volunteer fèsìtì ẹni wáyé pé sáré náà orí fóònù lọ́fẹ́ wò kọ́lọ̀ òbí kó sọ yìí yóò bá bẹ̀. ìgbà tó ń bá ọ̀bọ̀ wọ́n bí wọ́n léde wọ́n ní wọ́n bí wọ́n léde nípa káwọn ṣe irú kàtà ń ṣe bàbá ọmọ wọn ni amma ìgbà awùlàmà wàlímà dà wọn ni tààrà yìí ẹ̀ka tó bá ti wàlímà tó ti àpèjẹ ìmọ̀lá sábà ti kùdú mi ìsáfàrì ó ti àpèjẹ èyí nítorí pọ́jà rí ìrìn àjò dé ọwọ́ bẹ́ẹ̀ dúpẹ́ bọ́lọ̀ ọba tó fi ìrìn àjò ewu rí ọwọ́ bẹ́ẹ̀ dúpẹ́ bọ́lọ̀ ọba kọ́nà ọmọ òdarí láyọ̀ èèyàn a máa ṣe wàlímà fi mọ̀ darí ìrìn nínú àwọn àlùwàlá ìbùdó rẹ̀ dábàrọ̀ nínú àwọn àpèjẹ tí ó ní ẹ̀sẹ̀ ńlẹ̀ ní ìsìlámù já wọ́n darí ìrìn àjò ẹ̀rọ bàbí dúpẹ́ káwá pé àwọn èèyàn ká bá wa jẹun wọ́n ní ìyẹn bá fẹ́ ṣe irú ẹ̀ ó tọ́ fún bẹ́ẹ̀. a ó mọ̀nà sábà ti wà ní ìyẹn ìlàwù àbí kó pe àwọn èèyàn káwá bá jẹun kọ́lọ̀ ọba kun lọ́mà pé ọlọ́run ọba ṣe kéde ní pé wọ́n kọ́ bímọ fún wọ́n ní a ó fi mọ̀nà sábà ti wà ní ìyẹn ìlàwù yẹ́n ìyàwó sáàdì wọ́n ní èyàn wà sí kíni èyàn àti kọ̀lọ́jọ́ kejì ọjọ́ tàbá ti bẹ̀rẹ̀ wọ́n yé dèrú wọ́n yé dèrú bá àgbọ̀mọ̀ sáàdì àkọ̀ọ́lìdì wọ́n ní èyàn wà àwọn tó wù nínú àwọn mẹ̀lẹ́bí ẹ̀ nínú àwọn èèyàn rẹ̀ tó wù kó pè wọ́n láti jẹun wọ́n ní tàbí pé yẹn ṣe mọ̀nà sábà yìí pé èèyàn sàárẹ̀ ọjọ́ pípẹ́ kan èèyàn sàárẹ̀ kan ọlọ́ọ̀bà ní kan fún ní àlàáfíà ó wá sí àwọn èèyàn pé mo fẹ́ dúpẹ́ fọ́nà ọmọ o lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ ọlọ́ọ̀bà fún mi lálàáfíà wọ́n ní ìyẹn ìṣẹ̀lẹ̀ fayẹn wà ní ìmọ̀tà èèyàn wá kú àwọn ẹjẹ́ kí n fi ma ní fatuwa mẹ́tẹ̀ta ẹjẹ́ kí n tó wá mú fatuwa kan wá lórí wípé àtiwá rí báyìí àwọn olùwẹ́rẹ̀ ti ṣe péye wa pẹ̀lú ẹ̀rí wípé kò sí nǹkan tó burú nípa wípé ta bá bímọ lọ́jọ́ kejì ẹ̀ka fi àwọn èèyàn wá jẹun kò sí nǹkan tó láì bíbẹ̀ ọba súnà mi ọwọ́ wọlé ló ṣẹlẹ̀ ìsìlá eléyìí tá àwọn ṣe ìgbọ́ wà sí ìlàpọ̀ àti ìlàpọ̀ tó ń ṣe bẹ̀ yìí torí wàhálà bíi tó nìyẹn o lọ́dọ̀ pátá wípé àwọn àbáwọ̀ lọ́wọ́ ní kẹsì wà síbẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ ṣe wà síbẹ̀ ẹ̀yìn yìí tí mọ̀ tí ó ń wáyìí ẹlẹ́kùn yípo lè yóò kílé tí wá sí wọ́n sí ònílé pọ̀ lásìkò yẹ̀lí ìlú aláwọ̀ ti wà ẹ̀rí tó kó gbogbo nǹkan kan ti wà yí pé gbogbo àbílà tọ́lọ́ bá rí gbẹ́rọ́ fún aláyè láti ṣe wá sí ẹ ṣe wá sí fáwọn yẹn ó ní àyà pé fún pé pàtàkì ìnáfà á ti dì èyí àlẹ́ ìbára ṣe rántí fáwọn yẹn máa ṣe wá sí ní gbogbo àti ọba wúlò wúlò fún wa ní látara áyà yẹn. ẹ jẹ́ ká wá wo fatuwa alájẹtùjà ìmọ̀ lórí pé láàrin ṣe wá sílẹ̀ àbá àdéṣe wá sílẹ̀ torí ìtàn mi pé yẹn ọmọ yẹn kèfè rí ni kí ló ṣe ìmọ̀ ṣe wá sílẹ̀ àbíkọ̀ ni ìmọ̀ ṣe wá sílẹ̀ wà nímọ̀ wàdí má ti tẹ̀ta bọ̀dẹ̀ tí wá sílẹ̀ ó ti di kèfè rí. bẹ́ẹ̀ bá ya só ọmọ yẹn ló ti kèfè rí. bẹ́ẹ̀ bá rẹ̀ tẹ́rì ẹ̀ bá bẹ́ẹ̀ yàtọ̀ sí tẹgbẹ́ ọmọ yẹn ló ti kèfè rí. kò sí nǹkan láyé ìdí eré báyìí ti ádàbí ṣẹ̀dí ọlọ́rin àti èjì tó ní agbára ni kò eré báyìí òbí ní súnà o káwọn èèyàn máa fojú ojú eléyìí wọ àrùsúnà àrùsúnà bọ́ pápọ́ tẹ̀ fún bí àgbéyẹ̀ ní kéèfé yìí tí ò lẹ́sẹ̀ lẹ́ báyìí wọ́n lọ́rin ẹ̀ lè rí àbá àsúnà kan ẹ̀ lè rí àbá àsúnà kan tó péye kéèfé yìí nítorí òun àwọn àlámọ̀ yìí báyìí ẹni tọ́lọ́ bá rí ẹni mọ́ fún wa ní tíra tàá sí ilé ìtàlẹ́ǹtì ilé ìfẹ́ ìwọ́tọ́ bá wàláì àbí kí àbí kí àwọn adájá lè tún nà kí a máa gbà ká máa dédé ká máa dákẹ́ nítorí pé bàbá pé èèyàn lẹ́lẹ́nu yẹn bí èèyàn máa dákẹ́ ni wọ́n ní bọ̀dọ̀ lè tẹ́pẹ̀ ó ní kò ní jà fún yàrá yẹn tó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé kò ní jà wulẹ̀ wádìí bá má sì pè ọ́ bẹ lórí ọmọ lọ́lágbó lárùsùn ló tàbí ìgbó lárùsùn ló tàbí ẹ̀yìn kẹ́yìn tó jẹ́ ló pa àrùsùn lẹ́kọ́ bá ti jù lẹ́ àbíká àrùsùn lẹ́wọ́gbà kẹ́ ẹ bá wa sọ sílẹ̀ ló kọ́ ọ́

ọlọ́run bá ló ta ló wa tọ́lọ́ ní ojú wa là pé káì ojú ọ̀nà tá a wà yíyé sojú ọ̀nà àrùn sílẹ̀ kọ̀ tá a bá a sún tẹ̀sán tó píríṣì ìwà di sàbá àtà di sọ̀gá òun a máa jábá tó wá mú wá hàn àwòkè hàn àwọn ìkẹ́kẹ́ gbà àdúlẹ̀ ṣé bá yìí a ti máa pa àwọn èèyàn ní kébè ẹ jẹ́ kí n ka fatuwa àwọn alájẹ́ tó dáa ibà yìí nínú nínú ah, tíra tí nínú tíra àwọn alájẹ́ tó dáa ibà yìí ṣá ọ̀pọ̀ tó kí á fi kí á fi ṣe eléyìí tí ah, ó jẹ́ ẹ̀rí fún kan tí a ṣe ṣá ọ̀pọ̀. náà kálọ̀wọ̀ fatuwa nọ́mbà eleven thousand seven hundred seventy two fatuwa nọ́mbà eleven thousand seven hundred seventy two nínú fatuwa nínú pàtàwà alájẹ́sì ìdàríbà sọ́rọ̀ ìbéèrè ní bùdẹ́ta fi bá ti àyà wọ́n ní nígbà míì lẹ́kọ̀ọ̀kan lọ́pàá nígbà míì wà ní tàbà tó kọ́rù hafàlá wà ní tàbà tó kọ́rù hafàlá tó ti bá ìkò sórí àpọ̀ wọ́n àwọn hall àbí ní àwọn hòtẹ́ẹ̀lì àwọn ìrìhàn àbílẹ̀ àwọn àyè ní iná tàbí ti lè ṣe tàbí wọ́n ṣe yẹ́pùrù alùzáwòyàtì àwọn alùzáwòj mi áhàjì kọ́lábàtì rẹ̀ wọ́n ní àwọn èèyàn ìyàwó àbáwọn èèyàn ọkọ wọ́n wà á béèrè wọ́n wà wá ẹ̀kẹ́kẹ́ tó jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ akẹ́kọ̀ọ́ mọ̀ ṣẹ̀yà àyàkú bẹ̀bí ìkọ́lì tẹ́gbẹ̀tì wípé tí ó ṣe wá sí àyàkú bẹ̀bí ìkọ́lì tẹ́gbẹ̀tì ìwádìí náà ó wá ṣe wá àti báwo yẹn ní ìjòkó ìjòkó ìyàwó ìjòkó à ń ṣe ìyàwó à ń ṣe ìyàwó fọmọ wa yìí wọn láwọn mọ̀lẹ́bí ìyàwó a máa ṣe bẹ́ẹ̀ àti mọ̀lẹ́bí ọkọ wọn ó pẹ nìkan tó jẹ́ olùkọ́ tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ṣẹ ìyàkọwá ti wá sí. wọn ní bàbá ní bàbá takúrú àádì ìjẹ ìmọ̀ṣẹ ìhàwọlá kò mórí ìtàwá wọn lọ́pọ̀lọpọ̀ gbà ló sì jẹ́ sí pé àwọn wà síta máa ń ṣe ọmọ ń já lórí àwọn àlámàrí ìfẹ́yàwó nínú ìsìláàmù náà máa fi ń dá èèyàn lẹ́kọ̀ọ́. wọ́n ti sọ ọ́ wà ní sọ́rọ̀bì mọ̀mọ̀ láti mòhó àti ìmá tàṣẹ́jù lórí ìmá gba sàdáàkì tó gbọ́ jù lọ́wọ́ àwọn èèyàn ọmọ sábà tí wọ́n èèyàn láàrin ìlú kọba yìí àwọn ìsọ̀rọ̀ fi wà láàyè àbí ká máa dẹ́nu àpà níbi wà nímọ̀ tá ṣe wọ́n máa sábà ṣe àlàyé lórí ẹ̀ àwọn ọmọ yàtọ̀ fi àmì lẹ́nu àbọ̀mọ́ àbí àwọn nǹkan ìwọ̀ tí sábà máa ń tẹ̀lẹ̀ níbi wà nímọ̀ wọ́n máa ṣàlàyé kàtẹ̀sùwì ẹgẹ́ bí àyà fọ́tò wàlìkìláàf àti ìrùpapọ̀ ọkùnrin papọ̀ mọ́bìnrin wàlìdínà àti pàndùrù tẹ̀gbẹ́gbẹ́ tí máa ń tẹ̀lẹ̀ lẹ́lẹ́ àti pàmọ́pàmọ́ jíjí jíjí wọ́n ní wà láti ní dáríkà àtàwọn nǹkan tí tọ́jọba ìwọ̀n sáwọn ọmọ ìsàlàyé nípa rẹ̀ wọ́n wà aláàrọ̀dọ̀ àyàdáríkà bá pẹ̀lú kí wà àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ìyá wa takò wọ́n wọ́n takò ilé ìbáyìí ìfẹ́ jẹ́ sí àdáhà àfọ́ pé a erí nǹkan ìdúró là ń ṣe ولم يرد الوعد في الأفراد وسيري بك ما سواه سيدي كان لو كما يرد كما سواه سيدي ولا هي كمان صبالي فما هو الحل في مثل هذا الأمر ولكن أنا بايو ولكن أبايو سي يو الأمر يتيو سيلي وجزاكم الله خيرا طلب عليكم عسيلة سعيد إذا له إذاوني الجواب ولا مانع من إلقاء محاضرة نافعة إلى الحاضرين بأمره بالمعروف ونهي عن المنكر ولقصي كففني kò sá burú kò sá ìdá níbi ká ṣe wá àti tó sàǹfààní fún àwọn tí wọ́n wá láti wá bá wa ṣe ìyàwó ká ṣe wá àti fún wọn kò sí kan tó burú bẹ́ẹ̀ ẹ́ pẹ̀lú pé ká pa wọ́n dáadáa tọ́lọ̀ bàlẹ̀ ká wọ́n láṣẹ ká dẹ̀ fún wọn aburú tọ́lọ̀ bàlẹ̀ ká kọ̀ fún wọn níbi ìyàwó yìí billahi tawfiq abẹ́lẹ́wọ̀n bàlẹ̀ ká kó fi wá ṣe kò jẹ àánú rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم wọ́n yìí jẹ́ àdára fi máa tẹ́lẹ̀ sọ́lọ́ sọ̀rọ̀ lẹ́yìn tó parí ọ̀rọ̀ yìí àwọn tó ń ṣe fátúwà yìí alájọ́bí dàímà ìgbésọ̀tẹ̀lẹ̀ ní ìwà ìfà ẹni tó jẹ́ ọ̀rọ̀ ìsù nígbà náà tó jẹ́ olórí wọn gbà náà òun ni Abdullahi Abdulaziz bin Abdullahi bin Baz sheikh bin Baz tiwọn náà sọ́sẹ̀ fátúwà yìí àwọn olórí wọn gbà náà ẹni tó jẹ́ igbákejì nígbà náà ni Abdulrazak Abdulrazak Adifi àwọn jẹ́ igbákejì wọn nígbà náà lọ́wọ́ ẹni tó jẹ́ mẹ́mbà tó àwọn tó ṣe fatuwa yìí lọ́jọ́ náà lọ́wọ́ wọn ni Abdullahi gbòdìyà ọ̀ṣunmọ̀ ọlọ́wọ́ àjùmáyé kọ́lọ̀bà níjọ́ kọ́ wa tẹ́gbọ́ ọkọ̀ wa ní àpapọ̀ Alhamdulillah lẹ́yìn tí a ti yẹjú àwọn eléyìí báyìí níwọ̀nba àsìkò péréte tí ó kù kí lójúṣe òbí lórí ọmọ ojúṣe òbí lórí ọmọ àti kàdíẹ̀ nínú ẹ̀ òun náà ni tí ó sọ ọmọ ló kọ eléyìí tó dáa kó wá ó kọ tó dáa kó sọ ọmọ yẹn àwa lè sọ ọmọ yìí ló kọ níjọ́ tá a bá bí lẹ́sẹ̀kẹsẹ̀ a kì lè sọ ló kọ níjọ́ kejì méjèèjì ló bá lò sóńdà nítorí bí ayé ẹ̀ àbẹ̀yẹ sọ lọ́sọ̀rọ̀ àbí wúlí dàlíyà lẹ́yìnlá kò láàmù arábìnrin lọ́jọ́ lálẹ́ òní lálẹ́ lálẹ́ wọ́n bímọ wọ́n bímọ ọmọkùnrin kan fún mi wọ́n sàmẹ́tù bísí ábí ìbẹ̀rọ̀ yìí

ìgbàtà gbọ́mà ìlọ́rọ̀ ànábì yọ́tọ́ bí matamáhù abdullah ànábì sọ́yọ́ abdullah wà hannakahu ànábì wá sí tahrir ànábì jẹ́ dàbídò lẹ́nu ànábì wá sí gíní ànábì wá tú sẹ́nu ọmọ náà ọ̀rọ̀ yìí kájẹ́ dàbídò lẹ́nu kájẹ́ dàbídò ká tú sẹ́nu ọmọ àwọn àbá àti ìyàpá lórí ẹ̀ sójú sí òbí dàbí èsojú sí òbí àrínú àwọn olùmọ̀tá ní lára ojú sí òbí tọ́ ẹ̀kọ́ ṣe fọ́mọ ní pé ìtọ́bá fi mọ̀ fún kọ́ jẹ́ dàbídò lẹ́nu síwájú níjọ́ tó wọn bá dáyé gan kọjá àbílò lẹ́nu kọ́ wá tu sọ́wọ́ ẹ lẹ́nu wọ́n ní torí pé wọ́n ní hikma tó wà lẹ́ẹ̀ ni pé afẹ́kọ́jẹ́ pé nǹkan aládìídùn ni ó kọ́kọ́ wọnú ọmọ yìí bí ọba lè jẹ́ dàbí náà ó lè kó yín sẹ́nu ó tún sẹ́nu ọmọ yìí àríwá àwọn afá àtọ́sọ bẹ́ẹ̀ wọ́n ní torí pàtàkì sọ lọ́wọ́ sọ́rọ̀ títà ẹgẹ́ bí àlílọ̀ tó lọ́ ìtààmú wáyé a sì lọ àwọn afá àtẹ́ni ilé báyìí wọ́n ní kò ní kí lọ́fà wọ́n lè ìdájọ́ yìí ànẹ́bì nìkan lọ́wà kí ló dé wọ́n ní torí pé yìí tó ànẹ́bì òun lọ́wọ́ bá bọ̀ pàtàkà sí àdẹ́bí fẹ́ kí ìtọ́ kọjẹ́ pé ìtọ́ òun yọ kọ̀kọ́ dé ní ọmọ ìlú tó ààrẹ lẹ́nì kẹkàtọ́ jọ títọ̀ rẹ̀ jọ ìtànẹ́bì wọ́n nígbà yẹn kọ́ wọ́n ní kò ní ìdíkẹ́ yẹn ṣe wọ́n ní tàní wọ́n ní kẹkẹta àtàlẹ́ta fàdẹ́bì torí ìtọ́ àlẹ́bì tọ́lọ́ ìbàríkà wọ́n ní torí ẹ̀lọ́ jẹ́pẹ́rẹ́ yà lẹ́yìn ẹ̀rí kẹkẹrẹ ọ̀rọ̀ sàmábà tó ṣe a wà láńlá hádá wọ rọ́jì eléyìí báyìí sì ni ó súnmọ́ ìtòrìnlẹ̀ jù ọ̀pọ̀ àìlà ká jẹ ìfẹ́lẹ́nu ká tún sọmọ lẹ́nu kò fi bẹ́ẹ̀ nídìí torí pé ó nídìí tọ́fà àdẹ́bí fẹ́ pàjẹ́ pé ìtọ́ òun ní ọ̀sáájú ní ọkọ̀kọ́ wọnú ọkàn rẹ̀ ìdí torí pé ọlọ́ọ̀bà lè gẹ́lá bí okùn àgbáríkà tó pọ̀ sí ibi tọ́wà lẹ́yìn sọ́pọ̀ ọ̀sẹ̀lá náà a ti rẹ́rí pé a lè sọmọ ló kọjọ́ tàbí ọmọ náà kọ̀ áàdì náà nínú sọ́lọ́tì wà áàdì mọ̀rọ̀ ìgbà tí ìyàwó Maryam ìgbà tí ìyàwó Imran tó bí màá ní Maryam ó ní qalat rabbi inni wada'tuha unsa ọmọkùnrin ló ń bẹ lọ́wọ́ bá fóun fẹ́ bí nítorí iṣẹ́ tó fẹ́ máa fi ọkùnrin ṣe ọfẹ́ máa jẹ́ kọ́mọ tọ́jú ilé ọlọ́run ọba rí kọ́mọkùnrin ló lè ṣiṣẹ́ bàtọ́ wá bí ma bèèrè ọmọ sọ bọ́ọ̀lù pé ọ̀rẹ́ sọ̀rọ̀ ti ní wọ́gbọ́ àṣùwà oúnta ọlọ́run obìnrin ni mo bí ọkùnrin ni mo retí wọ́lọ́rù àìlẹ́kùnrin wọ́gbọ́ àmọ́ wọn bá tí mọ̀ nípa oore tí ń bẹ lára ọmọ obìnrin tó bí òun tó wọ̀ ọmọ ọmọ kó bèèrè tó ju ọkùnrin lọ ni yàwó mọ́ríyàm àríyànfọ́ ni ìyàwó yàwó ó lágbára lọ́dọ̀ náà wà ní pé kọ́dà wọn fẹ́ẹ̀ dípò ọ̀rọ̀ ẹ̀nẹ́bí ọlọ́run tó bá yẹ kọ́dà wọn bá yẹ kẹ́lá gbé dìde ànẹ́bí ọlọ́run máa ń tọ́ àwọn obìnrin ní ìyàwó mọ́ríyàwó yọ̀bá jẹ́ ibi tí ìyàwó ìlágbára dé tọ́lọ̀ ọba ní kẹ́lá pọ̀ dédé wàlọ́wọ́ àìlámú bímọ wọ́n tó àì ọlọ́ọ̀bá ló nímọ̀ nípa tó bìí lọ wà ní ìjà ìfẹ́kẹ̀ òkèlè òǹsà ọmọbìnrin ìyá wa yìí ó ní àmọ́bìnrin ọ̀jọ́kùnrin ẹ̀yìn tẹ́ fẹ́ máa kílèmù gender equality kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ní Islam ó dẹ̀ yàwó bá yàwó acknowledge wípé wà lẹ́yìn ìsàgbẹ́kẹ́rú tẹ́sùrùsà obìnrin ọ̀dà bí ọkùnrin wà ní sàmẹ́ìtúhá máwùn ìyáwá ní mọ́wá ìyáwá yìí ó ní mọ́ sọ ọmọ ìní máa ń yàbọ̀ lọ́jọ́ tẹ́bi náà yẹ wà ní rẹ̀ ètò àbíká wà torí

kama sọ pé òhìn tukàbí láyé mi kú lè ṣe ìwà hàmà wàmí kú lè àyìn lámà wàmí ṣẹ́rì pàtàrí léyìn wọn dáhà wàmí ṣẹ́rì kú lè tọ́rìkì ìlà tọ́rìkọ iye tó rúkú bí kọ́yì ìyá ọ̀fẹ́. àdúrà yìí anábì sọlọ́ sọlá bàbá ṣe fún hasan àti hussein lọ́jọ́ mọ́ anábì sọlọ́ wọn sọlá nítorí àti wá ìsọkú àwọn ọmọ kó bí ojú burúkú kó ẹ mójútó ọmọ yìí dáadáa ẹ máa wá ìsọfún látọ̀dọ̀ èyí sọ àrùn mọ́mọ lọ́rùn o èyí sọ àrùn mọ́mọ lọ́rùn o kò yẹ báyìí sí ẹ kìíní kan wọ́n ní kìíní kan wọ́n ní wọ́n máa ń ṣe yín ẹ̀yìn gbogbo yóò ìrégbè ni kò yẹ báyìí sí èyí ò ní ṣe pọ́mọ ń ṣe yín kan wọ́n wá so kìíní mọ́mọ ń jí báyìí bí àrùn báyìí a ti sọ̀rọ̀ nípa fífún ọmọ lókọ̀ tó dá ẹlẹ́ẹ̀kejì òun náà lè ní parí fún ọmọ kòròkú wọ́n ti parí fún ọmọ báyìí alhamdulillah a parí fún ọmọ yìí ìdájọ́ ọmọ tá parí fún méjì tó bá jẹ́ pé ọmọ ọkùnrin ni ó dọ̀rọ̀ ẹ̀ ká a fẹ́ ká parí fún in tó dáa jùlọ ká má parí fún kò ni ká má parí fún ọmọ bẹ̀rẹ̀ kò yí báyìí so ìdájọ́ ọmọ bẹ̀rẹ̀ ni kódà lọ́dọ̀ àwọn olùgbà nípa fíjì ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbọ̀jú húlù ẹ̀gàmà wọ́n kà sí makuru méjì ìbá ti pé kòkòrò bá ń bẹ lórí ọmọ yẹn àbí anẹ́tọ̀ láti fa orí ọmọ yẹn torí kí ni lábàbà tẹ̀lẹ̀ tí bọ́yá ìnira kan fẹ́ mú lórí kí ló lè kọ̀ndíṣà tó lè wà ráǹtì kápá orí ọmọ yẹn kọ̀ndíṣà kí ó ní kọ̀ndíṣà tó lè wà ráǹtì kápá orí ọmọbìnrin yẹn wà ilá ẹbí ọmọbìnrin lẹ́bẹ̀ ẹnìkan lẹ́gbẹ̀rin wọ́n ní ọmọbìnrin àà ah, irú ọmọ tó tó ẹgbẹ́ ní láti máa fi kí o kìí tẹ̀gbẹ́ kò sẹ́nìkan tó lẹ́gbẹ̀rin kò tó yíra ní tètò ẹ má jẹ́ kí agbátàjẹ pẹ̀lú nǹkan tó bọ́kà pé táwọn èèyàn ń sọ tí ó sì lẹ́rìí ìgbàlá ti sóta mo rò pé ó di méjì ká sọ ọmọ kí a ṣe kí ni o kí a pa ẹran fún ká pa ẹran fún nínú àwọn ojúṣe òbí àti sàlàyé yẹn náà lẹ́yìn ní ìbáyìí ṣẹwárí títọ́ ma ojúṣe òbí lórí ọmọ lára rẹ̀ ẹ̀dẹ́ká kọ́ sọ ojúṣe tó jẹ́ ojúṣe ti máa dà títí àwọn nǹkan ayé ọ̀rẹ́ èèyàn ni kí ọkùnrin tó bí máa tábí máa ọ máa tọ́jú ìyá ọmọ kó sì máa tọ́jú ọmọ àṣàkájú tó lè nìsìn 50-50 ni wọ́n pè ọkọ̀ dáhùn dá ni bọ́kọ́ bá mú kéré wá bí àwọn kéré wá yóò ọkọ̀ yóò máa gbé gbogbo ẹ̀ lẹ̀ bí àwọn bá nù kéèké

a máa ń fọ́ obìnrin ni a máa ń jásọ obìnrin lọ́rùn ni wọ́n kú sípọ́tù hún náà àwọn aláàbẹ̀ jásọ fún wọn ìmọ̀rú àtùmọ̀ ṣe lè pẹ̀lú dáadáa ní àfẹ́lẹ́ fìdíra kàn wọ́n lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀yà ní kọkùnrin kó ṣe lápapọ̀ nínú kẹ́kọ́ náwó lé obìnrin ìyàwó ẹ̀ lórí àtọmọ tó bí nínú àwọn àdàpàkọ́ ti wà jíbà nínú àwọn tó jẹ́ ìnáwó ọ̀rọ̀ ẹ̀yà lé ọkùnrin lórí òun kọ́ náwó níyàwó ìyàtọ̀ kò yé báyìí ká pèsè yẹn pàápàá jùlọ pé obìnrin nígbà tó bá lè jẹ bímọ báyìí àwọn lọ́mọ ọmọ ẹ̀jẹ̀ tó pé gbogbo ń tọ́mọ ọmọ ẹ̀jẹ̀ pátápátá ọlọ́run ti parí ẹ̀ sára àwọn obìnrin lọ́wọ́ bá ìjọ sọ pé wàlúwà àdìdáàtù yorùbá ìnà àwòládà húnna àwòlẹ́yìn kàmìlẹ́ ní mẹ́ta àwọn àyè sí mọ̀ ọ̀gọ́ àyè àti mo kélẹ̀ kan ní náà ni ibi tí mo bẹ́ẹ̀ lò lẹ́ẹ̀kan ni mo kélẹ̀ ibi tí mo bẹ́ẹ̀ lò mo tún yọ̀ ni àmọ́ ibi tí mo bẹ́ẹ̀ ibi tí mo kélẹ̀ kan lọ́tẹ̀ lè ibi tí mo kéèsì ọlọ́wọ́lúwà ìdá daa obìnrin tí ń bímọ àwọn òbí lóbìnrin yorùbá ìnà àwọ̀láyàhún ọlọ́ni wọ́n máa fún àwọn ọmọ wọn lọ́yà àwọ̀lẹ́yìn kàmìlẹ́yìn fún ọdún méjì tó pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ lè mẹ́ àrọ́ọ̀dà ayù tí mọ̀rọ̀ bọ́ à gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ fún ọmọ lọ́mú ẹni tó bá fẹ́ fún ọmọ lọ́mú débi tó ẹ̀kọ́ fún dé gbogbo méjì tó pẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ bọ́ ọmọ náà fẹ́ fún lọ́mú ọ̀sẹ̀ bá fún lọ́yẹ̀ tó ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀ ṣe dáadáa jùlọ tó lóore jù ní pé yòròdó ìdá àwòládà húnná àwọn èdè kàbílì ọmọ mọ èèyàn láyé òbí rẹ̀ fún ọdún méjì gbapò ṣé wá rí obìnrin tó máa ń mú ọyàn láyà rẹ̀ tí a mọ̀ yí pé obìnrin náà ní ìdí kọ́mọ òun náà ni yóò lọ ṣeké ni yóò lọ sí ibi oúnjẹ ọmọ tọ́mọ náà orí tó fa tí ó rí tọ́jà pàdé náà rò pé báyìí torí ẹ̀kọ́ o nínú ojúṣe òbí tó bímọ lọ́kùnrin òun ni kó tọ́jú ìyàwó rẹ̀ kí ó fún ní tí ọmọ jẹ tí ọmọ wà tọ́mọ nínú ojúṣe òbí tó bímọ lóbìnrin nínú ẹ̀ ní kọ́mọ fún ọmọ rẹ̀ lọ́yà gbòrò pé áyà méjèèjì áyà tá a kéyìí kó tẹ́ kí a àwọn ojúṣe méjèèjì náà lẹ́yìn yẹn kọ́ àti wọ́n tọ́jú ọmọ báyìí àti tọ́jú alhamdulillah àwọn tí wọ́n dàgbà nínú àwọn ojúṣe òbí lórí ọmọ sọ̀rọ̀ pé pàrẹ̀lẹ́ ní káàmọ́ sọpá kó bí ọmọ ìdá sọpọ́ mọ́ bí ọmọ ìdá sọpọ́ kọjú kọpọ̀ wà títà so ọmọ tí ń dàgbà tẹ inú àwọn ọ̀nà táǹgbà ti tẹ́ bí ẹ́pì ọ̀lá táǹgbà tọ́mọ jùlọ jẹ̀má àwa ti ní lákòókò tọ́ra wa lẹ́ka tó tọ́ tó tó ti rí àwọn ọmọ tó bá ti ń dàgbà níbi kan tàbí tó bá ti ń dàgbà àwọn táwò bí wọ́n bá ń sọ lẹ́rù àbí tó bá ń ṣe níṣẹ́ àwọn ọmọ yẹn wọ́n ń rí ẹ̀kọ́ tàbí kọ́mẹ̀ tó ju ọ̀rọ̀ táwọn sọ fún ọ lọ ló jẹ́ pé òbí yóò jẹ́ tí ó dúró dédé ní ẹ̀sìn àti ìyá àti bàbá pàápàá jùlọ ìyá nítorí pé ọ̀dọ̀ wọn lọ bọ́ bẹ́ pẹ́ jùlọ ọ̀pọ̀lọpọ̀ gbà ẹ ẹ tó jẹ́ bàbá yóò ti jáde nílé yọ́ máa jẹ ọmọ lọ àmọ́ ma wọ́n dàbí yàrá jáde wọn àtọ́ malẹ́jọ́ lọ àìdẹ́kọ́ ni wọ́n máa jìnnà wọn káàkiri ni pé obìnrin àwọn tí a gbé ojúṣe tẹ́lifíṣẹ́ ọ̀làdìyẹ lọ́wọ́ jùlọ. ọ̀rọ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ kan já yóò máa jáde lẹ́nu rẹ̀ tó dé àwọn ọ̀rọ̀ kan tí ń jáde lẹ́nu rẹ̀ tí ń bọ́ sí tí ọmọ yìí ọmọ yẹn yóò máa jẹ mẹ́lẹ̀ díẹ̀ lẹ́yìn tó bá ti pé nígbà tó bá ti ń gbọ́rọ̀ irú ẹ̀ ni pé nígbà ọ̀rọ̀ yìí ni pé ọjọ́ ẹni tí ọmọ ṣe dínkù kọ́ máa rántí ọlọ́run wa púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà torí pé ọmọ yìí yóò bá ìyá rẹ̀ lẹ́yìn tí máa ń sin náà pẹ̀lú pẹ̀lú gbólóhùn pẹ̀lú ọmọ rẹ̀ ó sì máa parọ́ ó máa sọ̀rọ̀ gbogbo ó máa sọ̀rọ̀ ẹ̀yìn torí pé ìparọ́ ìkọ́ ọmọ nírọ̀ ni gbogbo òbí tí ń parọ́ lójú ọmọ ọ̀nkọ́ ń kọ́ ẹlẹ́kọ̀ọ́ kéèyàn máa ń parọ́ torí pé ìwọ fúnra ẹ̀ òbí ìpọ̀rọ̀ jẹ́ni tí ń jọ́sìn fọ́nà ọba lóbìnrin àtọkùnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ni tí ń jọ́sìn fọ́nà ọba wọ́n gbọ́ bẹ́ẹ̀ rí wọn ẹlẹ́ni tí ń jọ́sìn fọ́nà ọba lásìkò ìmáyà wọ́n ti jẹ́ni tó ní ní mẹ́sì wọ́n àgbọ̀dọ̀ tó jáde lẹ́nu àyàfi ní ìtọ́jà ń lọ́rọ̀ wọ́n àgbọ̀dọ̀ kù jáde níwà àbí ní ìtọ́jà ń lọ́wà nítorí gbogbo tá à ń sọ lẹ́nu àti níta ń ṣe iṣẹ́ àwọn ìyírí àwọn ọ̀nà àkọ́kọ́ dábì lọ wọn ni ìyá àti bàbá ọmọ ọ̀rọ̀ wọn jọ òbí ọ̀pọ̀rọ̀ jẹ́ni tí ó máa ṣe pé mùsùlùmí ẹ̀jẹ̀ là áà kéde pé mùsùlùmí ọ̀gbọ̀nà wá ṣépè ẹ́ kéde tàbá ẹni tó máa bú èbú mùsùlùmí ọ̀gbọ̀nà wá bú yẹn mùsùlùmí kéde èbú pẹ̀lú bá nìsí mùsùlùmí ẹni jẹ́ tọ̀ á ẹni tó máa fẹnu sákàwé yẹn tó máa fẹnu pátàwé yẹn jẹ́ pẹ̀lú bá so àpàkẹ́bà ní láti sẹ́fà àyùhájìta ní kúlì máa tẹ́lẹ̀ à ó yẹ tó kọ́ mi yẹn nínú àkọ́kọ́ yẹn parọ́ mọ́jẹ́ tó sọ

tọ́gbà tí wọ́n dàgbà tó ọmọ ń gbọ́ àwọn akọ̀mọ̀ ẹlẹ́sìn. ìjọba lórí ọmọ lórí ẹ̀sìn ni jẹ̀mọ́ ló gbé tẹ́ra àwọn ọmọ yìí àmẹ́rẹ̀ ni wọ́n lọ́wọ́ balẹ̀ ká gbọ́ ti fún wa àmẹ́rẹ̀ tó ṣe sí yà ni wọ́n àmẹ́rẹ̀ méjìlá ni a ní àmẹ́rẹ̀ tó ṣe sí yà àti àmẹ́rẹ̀ tó máa lọ táàlè fojú rí táàlè fọwọ́ gbá mú lọ́pẹ̀ ní àmàlẹ́bìlì ìsíyà adẹ ní kẹta pẹ̀lú àmàlẹ́bìlì màìkúríyà àwọn àmàlẹ́ táàlè fojú rí táàlè fọwọ́ gbá mú kí làpẹjú ẹ méjèèjì irú ọmọ bíbélì sí ní táàlè fojú rí táàlè fọwọ́ gbá mú ni àmàlẹ́ lọ́wọ́ bá ní kí wọ́n ti lọ́dọ̀ wa ọlọ́wọ́ bá ní kí ló fi wá dé ìrìbó láyé dájú wọn sí lọ́dọ̀ gbìyànjú yàrá ọlọ́wọ́ bá àdẹ́bì sọ pé àdẹ́bì sọ pé kúlù àdẹ́bì ní kùlùkùn rọ́ọ̀yì

ọmọbìnrin àdíṣíwájú sahih muslim àdíṣíwájú àti ìwòrán ọ̀rìn kí ìbágbàgbé ẹ̀tọ́ gbàwá ẹ̀mọ́ fọ́ọ̀n sahih muslim dáadáa arábìn ní obìnrin adára lọ́jẹ́ lórí ọkọ rẹ̀ dúkìá ọkọ rẹ̀ nínú ilé ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ dàrú nínú ilé ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ máa tó gbogbo nǹkan létò gbogbo bí ibi tẹ́kù yẹ kọ́wà jọ́ wà mẹ́ ibi tó yẹ ká sọ́wà jọ́ wà mẹ́ ibi tó yẹ kí tíyà wà jọ́ wà mẹ́ ibi tó yẹ gbogbo nǹkan jọ́ wà létò létò àwọn ọmọ ọkọ rẹ̀ máa tọ́jú wọn والمرأة رعية في بيت الله ربي ولا رجل من القيامة àwọn ọmọ wa àmọ́lẹ̀ ẹ jẹ́ ká fún alápèjì ìfẹ́ lórí àmọ́lẹ̀ tá a lè fojú ní tàbí fọwọ́ pamọ́ kí n kọ ọwọ́ sí lọ́dọ̀ pé ẹjọ́ torí ọlọ́run ẹ̀rọ yìí dàbọ̀ ẹ̀mí mi mo sì rí pé inú tó lè fẹ́ mi ní wúyẹ́ òun ni kí n sọ bẹ́ẹ̀dà kàkí sọ bẹ́ẹ̀dà ọlọ́run kàkí bá ti sọ ẹ̀mí mi ó kú yẹ abẹ́ ẹjọ́ torí ọlọ́run àwọn olùkọ́ máa ń ṣe náà ẹ̀mọ́ ìdíkẹ́ nìkan gbọ́ àbẹ́ẹ̀dà ni àárín ojú bí àrífọ́ ọgbà àbẹ́ẹ̀kọ́ ni ó ti di àbẹ́ẹ̀dà ọgbọ̀rọ̀ jẹ́ nìkan gbọ́ àwọn ọmọ wa àbẹ́ẹ̀dà ni wọ́n jẹ́ aṣojú wọn sẹ́wọ̀n pé àtìkò náà rẹ̀ láwà èmi náà tó ń sọ̀rọ̀ yìí inú ti ń ta mí wèé bá yìí sí kó kálukú wọn náà a máa gbìyànjú àti lọ sínú ilé ẹjẹ́ kí n kàn fún wa ní àyà kan pé tọ́lọ̀ bá nígbà tí ń sọ fún wa nípa àpéjúwe irú èèyàn ọmọ àti títọ́jú ọmọ àti kíkọ́ ọmọ ẹlẹ́kùn òun ni àyà tí yáwà nínú sọ́ọ̀tì Lukman àyà nípa ọ̀jọ̀gbọ́n Lukman al-Hakim ọlọ́pàá ní dájú wa ìsọ́ọ̀lẹ̀ Lukman líbi ní ìwọ́n yẹ máa sọ fọwọ́ àlùmọ́ rẹ̀ afẹ́kẹ́kẹ́kọ̀ọ́ bí afẹ́kàwọn rẹ̀ máa ṣe bẹ́ẹ̀. bá a ti fẹ́ kárí ọmọ wọn ni ọmọ nígbà tẹ́ máa rántí máa sọ fún àlùmọ́ rẹ̀ nígbà tí Lukman tó kúrẹ́ ọmọ rẹ̀ jòkólẹ̀ wàhúwà yá ìlú ni wá ṣe wá àti fọmọ rẹ̀ àti ìyá máa ń ṣe wá àti fọmọ rẹ̀. ọ̀rẹ́ yà wọlé ìyà Lukman sọ fọmọ rẹ̀ pé gbogbo ọmọ ni má ti dẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́ọ̀ba máa ọlọ́ọ̀ba lọ́kàn ibi tí Lukman ẹ̀ńtà ṣe ìtara lóru náà rí. torí pé ẹbọ ti jẹ́ kọ́ o àbòsí tó tóbi ni nítorí pé kíni ẹni tó tóbi jù ẹni tó tóbi jù láti àbòsí fún. àbòsí ni àyè tó tóbi jù láti sí onáà lọ́wọ́ ọba ọba àdìjẹ́ ńlá ìyẹn mọ́rọ̀ sàbòsí ẹbọ sísí àbòsí ńlá ńlá ni kágbéyẹ̀tọ̀ ọlọ́run ma fún ẹni tí èso ọlọ́run fẹ́ni tí ọ̀dá wa tí ọ̀gbẹ́ bùkátà wa tí ọba tí wáyé tí ọba ti kú láyé tí ó tó orí rọ̀jù láti sọ́mọ̀ tí ó kú jáde sínú ilẹ̀ tí ó tó orí ọjà wa tí ó pa wá káwọn afúnlé ìbádà àbòsí ni pọ̀ fún sí ìbádà kí lọ́wọ́ èèyàn ṣe kí lẹ̀ ọlọ́ọ̀bà ní kíláwà ká gbogbo ọlọ́ọ̀bà ní kíláṣe fún wa tó fi tọ́ka jọ́sìn fún ọlọ́ọ̀bà nínú ọ̀hán eré tẹ́pẹ̀ ní gbogbo ìyá ọlọ́ọ̀bà àwọn àfọ̀hádùn lọ àwọn ẹjẹ́ tọ́lọ́ọ̀bà ń ṣe tó fi lẹ́sọ̀ fún ìbára lọ kẹkẹtẹ́lá kẹkẹtẹ́ fún wa níwẹ̀ láti pé ẹ̀dá ilẹ̀ ní ìkàpásọ̀nù náà ó ní ìkàpásọ̀ ìbára bá a bá máa ṣe gbé ìbára fẹ́dà àbòsí lára ṣe èyí tí yóò fẹ́ràn sọ fọ́mọ rẹ̀ jẹ. ọwọ́ pọ̀rọ̀ yẹn

مروا أولادكم بالصلاة وهم سبعة وضربوهم عليها وهم عشرة هذا وأنا وأنا وأكيد وتركوا وأنا وأحضروا بينكم الجماعة وفارقوا بينهم في المضاجع ثم قد قبلوا بينهم أيام ما تقصوا بكلامة تبيئة الأولاد تبيئة الأولاد ثم قد قبلوا بينهم فارقوا بينهم في المضاجع أيام سوامات لقالوا مبيعين سرايا يعني يقولوا أقل الصلاة ما يكيروا واقبر بالمعروف máa pàwọn yàrá tẹ dáadáa èyàn máa ń kọ́ ma ní pé kọ́ ma pàtẹ dáadáa ni wọ́n dà hàn mọ́kà máa ń kọ́ ìbàjẹ́ fáwọn èèyàn aláwọn obìnrin àrùn pàtẹ àyàdùn ká wọ́n sì ra ìlànà àsọ́ọ̀bà tó wá ti sún lórí ìnira tó bá tọ̀ lórí ẹ̀ lórí tó bá lórí ẹ̀sìn sí nítorí pé ìmọ̀ ṣe báyìí kọ́ o nínú àlámà èyí tó dógóngó jù tọ́ka jù tó lóore jù ní tó lọ́lá jù nìyẹn ní tó ti tó súnmọ̀ sí pé yẹn wà determined nìyẹn wọ́n wà determined lórí ọ̀rọ̀ lórí àlámà èyí tó ṣe nìyẹn ẹ jẹ́ ká pa àwọn ọmọ wa láṣẹ kẹmọ ìjọsìn fọlọ́ ọba ẹ̀rí pọ̀ ẹ̀rí pọ̀ ẹ̀rí pọ̀ àbásìkò òkun wa láàyè láti máa láti jà sósì jà sósì ẹnu wọn tá a wí yìí náà Yorùbá ní àbọ̀rọ̀ lásán fọmọlúwà tó má dínà yóò dòjì tó pé ọmọlúwàbí ti ní àbọ̀ ló tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ọba láàbọ̀ ló bẹ bá sọ àbọ̀ àbọ̀ ni náà yóò wà nú rẹ̀ àmọ́ yorùbá àbìlí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọlúwàbí ti láàbọ̀ ló tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kúrò pé ìta sọ yìí ẹ̀rọ ti lásán ni bàbá ọmọ ọlọ́jì òní ẹlẹ́kọ̀ọ́ ni bàbá ọmọ àwọn tí wọ́n kíkà bàbá ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe bá nìsín so tó jẹ́ ti pé àwọn ti mọ ọ̀pọ̀lọpọ̀ ojúṣe wọ́n kàfẹ́ kí a rán àwọn létí àbẹ́lọ́wà ìkẹ́lẹ́kọ̀ọ́ fọ́mọ́sí wa lẹ́jọ́ mọ́ra ojúṣe rẹ̀ láre àkókẹ́ yìí ó nira ọmọ ìkóṣèlú àwọn àfá tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ pé ọlọ́mọ sábà ṣe àdínkù ìmọ̀ wọn fún sábà sọ̀rọ̀ sọ wọn nínú àwọn kan jẹ́ pé àkíyèsí wa sí ọyọ̀ pé á dì wípé tí a bá bímọ ìjọ keje náà ni a máa ń sọ ọmọlókọ tá a máa ń pa ẹran a lè sọ ọmọlókọ níjọ́ tá bí náà but ẹran fífa ìjọ keje ni a máa ń ṣe kìí ṣe ìjọ kẹjọ tí a sábà mọ ní àwùjọ tá wà yìí ṣùgbọ́n náà kò yí á di eléyìí mọ bákan náà tá a lè pè wọ́n á jẹun wọn ní bẹ́ẹ̀ lókè ìgbà tó bá jẹ pé pípé ìyàrá jẹun wa àìníbi jáde sí náà ẹ̀. wọ́n ti sọ àwọn ìdájọ́ nígbà tí wọ́n ń ka àwọn ìtàn lọ gẹ́gẹ́ bí àṣìlá àti pé tí ọkùnrin ọmọ rògbọ̀ mọ́ obìnrin ká máa gbìyànjú bá àti ní máa dàpọ̀ níbi irú àwọn ẹjọ́ báyìí. bákan náà à ń lùlù kò sí nù tí a máa ń ṣe nírú ọjọ́ òní. ìdùnnú fífi hàn ìpè fámìlì jọ ìdílé ìyàwó ìdílé ọkọ fún ó ìjòkó papọ̀ fún oúnjẹ ohun tí wọ́n máa dùn torí bá ń dúpẹ́ fọlọ́wọ́n ọba ni àgọ́rọ̀ tó máa ṣe ọlọ́wọ́n ọba mọ́ ẹ̀mọ́ ṣe ọlọ́wọ́n ọba ni kí ọmọ mi rù bákan náà èmi tá a máa ń ṣe dọ́kọ́mọ àwọn ìjókòó àdúrà èyí wọn ń sọ̀rọ̀ láwùjọ wa ìkọ́lọ́kọ́ máa ṣe àdókùn ìdáyà kò sínú tí wọ́n ká àtàṣe kò sínú ojúṣe rárá kọ́lọ́kọ́ máa ṣe àmàna wa so àti eríṣiríṣi mi kan ní ìta nílé mẹ́nubà torí pé ìmọ̀ ṣàlàyé ẹ̀sìn yìí Al-Qur'an kò ṣe ọ̀kọ́ọ̀lù àmọ́ ṣe yàtọ̀ láàrin òdodo àti irọ́ ìmọ̀ ṣe yàtọ̀ láàrin òdodo àti irọ́ iná ní gbogbo àwọn yóò fi mọ̀mọ́ pé kí lẹ́yìn káṣe kàn ìwé lọ́wọ́ ní òdodo sí ń bẹ̀ àbùkátà sí ẹ̀kọ́ ẹ̀sìn gidi gan láwùjọ tá a wà yìí yàtọ̀ sí pé bá a ṣe bá tó ń ṣe orí bẹ́ẹ̀ ẹ̀sìn yéé ṣe pẹ̀lú làákàkì ṣe rà yí rárá pẹ̀lú ẹ̀kọ́ ni ẹ̀kọ́ tí ó kún lẹ́gàn yídàn tó kọ́ lọ́nkọ́ mọ́sà abẹ́lọ́wọ̀n bá Allah kọmọ́sà sàríkún ìdáyà gbogbo wa abẹ́lọ́wọ̀n bá Allah kọmọ́sà jẹ́ kí ọmọ tí wọ́n kó ní òní kó ní àlùbáríkà dáadáa abẹ́lọ́wọ̀n bá Allah àti bàbá àti àwọn tó bí bàbá ọlọ́mọga ọlọ́mọsà jẹ́ kí àlùbáríkà wọn pọ̀ sí kó jẹ́ kí á pẹ́ fún ara wa kí olùrọ̀ ọ̀mọ̀tọ́lọ́ta wà yìí ọlọ́mọsà kà á fún àwọn ẹni tí ó gbà á kalẹ̀ á sì kà á fún àwọn tí ọlọ́run ọlọ́gbà àwẹ̀ ní ọwọ́ wọn. هذا والله هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته